أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọgbẹ́ tó bọ̀ fún ọlọ́run. Adẹ̀tọrọ ìjẹ́ àbìjẹ fún ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam. Ìjẹ́ àbìjẹ ọlọ́run kó máa bá àwọn sọ̀hábà àti gbogbo wa náà sí à ń gbìyànjú. Sáǹtẹ́lì lánàá wọn kúkú jíjọ́ ògbé ìgbèrè àlùkìyámọ̀ abẹ́lẹ́ Ramadan fourteen forty seven ó di mẹ́rin lónìí so lẹ́nu ìgbà tá a bẹ̀rẹ̀ àwọn èèyàn tó ti lọ sọ́dọ̀ ọlọ́run dojúmọ́ òtítọ́ kan láyé pé amọ̀tìtẹ́ èèyàn ọmọ òtítọ́ ni òtítọ́ náà kúlà ìyàwó mi wà tó ṣá bí wọ́n ṣe ń bí àwọn èèyàn sáyé bẹ́ẹ̀ làwọn èèyàn kú ọlọ́run àbẹ̀rọ àwa tí a bẹ̀rẹ̀ rọ̀mọ̀dán náà yìí àwa náà ní ó jẹ́ àparí ẹ̀ má wàá ṣe lẹ́yọ kan tó kù ilé ìta gbà ní sẹ̀mí ayé kí má jẹ́ kí àdírẹ́sì ó pọ̀ kọjá lẹ́tà etí àwọn elétò kó jọ papọ̀ ó pọ̀ ìkọ̀ọ̀kan nú ẹ̀gbọ́n tó ní prógámù tẹ́lẹ̀ o ẹ bá lè sọ̀rọ̀ relationship and compassion ìwúlò wákàtí bíi mẹ́ta yóò bí ẹjọ́ ẹ̀ ẹ bá ní sọ̀rọ̀ social fitra òdìdí wáàbí human relations òdìdí wáàbí massive and social responsibility òdìdí wáàbí ṣùgbọ́n àwọn asọ̀mọ́ra ìfàwọ̀ àwọn àlọ́kọ́ àlùmọ̀ọ́nìmọ̀ àwọn important points. ala ń tẹ́ wa ní sọ́márì nígbà tá lọ náà eléyìí ó tún wá kọjá sọ́márì àmọ́ kóòtù Quran àtàwọn àdìsọ́lọ́ba ní kásìkò ọgbà wa tí ní ká fi ni mo ti sọ lára ìsìn fíìmù prógrámù òun a bá ń ọlọ́run lórí gbogbo nǹkan àdámọ́ ọlọ́run ni wípé ọkùnrin ẹ̀gbọ́n mi dáadáa o àdámọ́ ọlọ́run fọkùnrin ó ní ń ṣe dá ọkùnrin tó bí ọgbọ́dọ̀ ń bẹ̀ táwọn nǹkan kan bá ń ṣẹlẹ̀ sọ́kùnrin parí pé eléyìí àdámọ́ ṣẹ̀rí àmìlàjọ lórí ẹ̀. Bẹ́ẹ̀ náà àwọn àdámọ́ bẹ ń kan bá ṣẹlẹ̀ àmìlàjọ ẹ jẹ́ má bẹ̀rẹ̀ kan wá tó túmọ̀ lọ́mọ́ obìnrin ò kì í wúro nínú Islam tá a bá lóde ètò òní ọmọ bẹ̀rẹ̀ láàrin àwọn ọmọ Ìgbò kì í sábà tẹ̀lé ọ̀tún wálé Yorùbá àwọn Ìgbò náà wà rè bóyá yọ kan náà ẹgbẹ̀rún tóbi bá wúrògbà wọn padà torí kè é sádàmọ́ ọlọ́run ní bó ṣe kí ni o nǹkan wọn gan. jẹ́mọ́ ìfọ́ clear bí o clear. àdàmọ́ ọlọ́run tó kù èyí wọn ọkùnrin òkú ìgbò débi pé yóò máa wádìí yóò sùkú kọjú sọ́kọ ọlọ́run dá wọn ọkùnrin bá wọn. obìnrin ló máa ń ṣe kí ni ló máa ń pọ̀ jù torí pé àwọn kan ọlọ́run bẹ nínú bá a ṣe ń rìn á ah, obìnrin ń bọ̀ mọ́mọ́mọ́ ìyá wa kan tó jọkùnrin olóhùn obìnrin la máa ń pè nínú gbogbo wa òun nìkan lọ́dá yàtọ̀ tó bá ń sọ̀rọ̀ lẹ́sìn gbogbo ẹ̀yìn sọ̀rọ̀ ṣùgbọ́n ṣe o very uncommon ọlọ́run ti ní bòde ṣe àdámọ́ obìnrin ní máa ń lóyún ọkùnrin lóyún lè dúró sí kò o kò àwọn àdámọ́ ìwà lọ́bà lórí gbogbo nǹkan tó lọ ń dá làwọn elétò tó wá ní ká wo àwọn abala kan nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí abala àkọ́kọ́ relationship and compassion abala kejì social fitra abala kẹta human relations abala kẹrin mercy and social mercy gan lè dá dúró lọ́tọ̀ alrahman ṣùgbọ́n torí pé wà á ti compassion wọn the social responsibility màá wá gbogbo àwọn kìíní màá papọ̀ èmi ọ̀wà pín in ń gáìdì mi nínú ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀. Obìnrin náà náà ọ̀dà Yorùbá náà là ń sọ a máa sọ́ra kí èbó ọmọ wọlé ṣùgbọ́n ti mọ́ra ibùkọ́ máa wọlé. Ẹ wá jẹ́ ká padà síbi àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí. Fẹ́ẹ́rí ní àkọ́kọ́ bọ́lọ̀ ń ṣe dá wa àlè dálórí ayé. Mo ti wọ́n lọ relationship and compassion. Bọ́lọ̀ ń ṣe dá wa kí bọ́lá àlè ṣe jàmọ́ àlè dálórí ayé. A máa níbi kí nǹkan máa dà wá pọ̀. Ẹ̀sìn ọ́ dà pọ̀ gbígbé àdúgbò a máa dà wá pọ̀ ìjọkọ àti ìyàwó a máa dà wá pọ̀ business transactions ètò káràkátà okòwò a máa dà wá pọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé ẹ wá rí bá a bá ti tí nǹkan bá ti ń dà wá pọ̀? Ìjọba ẹ̀bí ẹjẹ́ àtàkéèsí àmì dáadáa. Afẹ́ bẹ́ẹ̀ o àfẹ́fẹ́ o a máa rí ìlera látara ara wa mo ti wọnú wá àti báyìí tó bá ti lè mú èèyàn méjì tẹ́lẹ̀ àtàfà àbájọ ń ṣe mcd amọ̀rárí àìsàn ta o ń ṣe mc láàrin wákàtí méjì á wa àwọn ilé iṣẹ́ bá jẹ́ kí mọ́tì ìjà wá kà

lábala pé àwa tá a jẹ́ ọmọ nìyàn mọ̀ ń bọ̀ wá síbi àwa àfẹ́ránkó gẹ́ torí ìsìláàmù yàtọ̀ nígbà tí ìsìláàmù bá ní pé bá a bá ń bá ẹranko dà nǹkan pọ̀ ká tún láàánú ẹranko jẹ́mọ̀ sẹ́gbọ́n tí mo yí ẹranko ẹjọ́ sẹ́ranko ní làákàyè sẹ́ranko lè ti á lóore bá wọn sanwó sùn bí ìjọba tó lè fún alóúnjẹ ó lè fún alé ìfọ̀ọ̀rù lẹ́yìn ìkápájẹ. tẹ́ ẹ bá tún wá ń bẹ̀rẹ̀ kó díù ṣẹ̀rí àlẹ́ tó gbọdọ̀ láàrin ẹranko lójú ẹgbẹ́ má dìbò lójú wa kí mo látòrí ọ̀rọ̀ ẹranko gan. nígbà wọn sọ pé ìwà àtẹranko nǹkan dàyẹ̀ pọ̀ ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe ẹ lo àánú ṣé lọ́kọ̀ọ̀kan wà lùyàwó dákùn. àbí ìnìyàwó kan lọ bọ́ iṣẹ́ ọkọ ẹ̀ máa lé àbí tí wọ́n fẹ́ lé yóò sì lọ sí èyí pé ìdórí eléyìí pé àbí ní mùsùlùmí kan wọ́n máa fa ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n bá máa wọra wọn lépè lórí social media sálàárọ̀ bá ní ọjà kí ni òní èyí sábà bí àṣàlà mú wa là ń ṣe àbífẹ́ ẹnu tiwa. jọmọ nínú tó jọmọ àwa àfẹ́ranko ibẹ̀ mo ti fẹ́ gbé o ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọ ń sọ nípa wípé ẹ máa gbọ́ tó ti bẹ̀rẹ̀ àwọn ẹranko tí wọ́n ń bá yín ṣiṣẹ́ ẹfẹ́ gbé ẹrù lé wọn lórí ìmáàmù wa náwà wọ́n mú àdíìsì wà tó pọ̀ nínú ìyáàbù sọ̀rọ̀ ẹ̀yìn àfọ́ àwọn àṣẹ Muhammad bọ́nù sọ́lẹ̀ àlùfẹ́ ilé wọ́n bẹ̀ ṣe àlàyé àwọn àdíìsì alákọ̀ọ́kọ́ ẹ̀ gbọ́dọ̀ máa ṣépè ẹranko sàbẹ́ tó ṣépè fún làkúnmí rẹ̀ ànábì ni ọ́yá àti wà àti làkúnmí rẹ̀ máa tẹ̀lé wa. torí pé láàtù sọ̀hìbìnà ànákọ́ alùmọ̀lẹ̀ ìwọ́n mú ẹranko omúrakùnmí o ṣépè fún ọwá ní kọ́ máa tẹ̀ kí ìdùnnú ọlọ́run máa bẹ ẹranko ni o kèé ṣe fún o ta ló fún ẹranko ànábì ìdẹ́rì torí pé èèyàn ní sàábé náà ànábì bẹ̀ ti kọ̀rẹ́ẹ̀tì ẹ̀ ó ti gba correction kò lè ṣe bẹ́ẹ̀ mọ́. ẹ tún fẹ́ gbé ẹrù lé ẹranko lórí ànábì sallallahu alaihi wasallam ó ní ẹ má gbé ẹrù tó pọ̀ kọjá bó ṣe yẹ lé àwọn ẹranko lórí. màálù làkúnmí kẹ́tẹ́kẹ́tẹ́ àtàwọn ẹranko tá a máa ń lò fún àfihàn ẹrù àti fún famine ṣẹ̀rí àsìláàmù ẹrù tí ó lágbára jù tẹ́tí sẹ́wọ̀n akúrí ò lè sọ̀rọ̀ àwálẹ̀ ẹrù yìí pọ̀ ìgbọ̀n yóò mọ̀ lọ díẹ̀ díẹ̀ ẹ mọ̀ rí lára inú rẹ̀ kí ni ṣẹ̀rí àmì ẹ̀mọ́ tuntun bẹ́ẹ̀. lọ wà gba ọmọ tó o rẹ ló alẹ́ ẹranko tẹ́ ẹ tó gbé ẹrù tọ́pọ̀ lé lórí ó tún débi pẹ́ẹ́fẹ́ pa ibi ẹranko mo ti lọ mú ká nígbà máa bọ́ bí èèyàn ẹ pé lórí ẹ tún fẹ́ pa ẹran tó fa áhásì ló ẹ bá pa ẹran àní ọlọ́run rọ àwọn ẹran ìtòlé ni o ọ̀bẹ fẹ́ẹ́ fẹ́ẹ́ fi pa ẹran ẹjẹ́ kọ̀bẹ̀ yẹn ó mú ẹ pa ẹran dáadáa bẹ́ẹ̀ lórí adìẹ àwọn èèyàn tó bá fẹ́ adìẹ turkey chicken wọ́n mọ̀ yín lọ́rùn ẹ̀ nígbà ń wò ló fídíò pé magic lélẹ̀ àbúrò àwọn kan máa ń ṣe tó tó tó ìnira ń ìwọ́n tó ń fẹ́ pa àjẹ́ ọ̀gbọ́dọ̀ lu ọ̀bẹ tó ti kú tó bá pa ọba ṣe disney life nípa one million bó ṣe ń ṣe ìrùrùn ara ni àjẹ́ wọ́n ọ̀bẹ tó kú disney lálàgbà láàrin thirty seconds pẹ̀lú kan ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ọlá rẹ̀ kò jẹ́ kó fara ní. àwọn èèyàn wà á pa màálù àwọn tó máa ń pa màálù rẹ̀ torí ẹ̀jẹ̀ tí wọ́n fẹ́ lò màálù ò ní kú tán wọ́n wá gbé ẹ̀jẹ̀ rẹ̀ láì tí ì kú wọ́n da kerosene tí wọ́n á dẹ̀ máa sún mọ́ láàyè wà láì gbogbo eléyìí tó lànà fìlà ẹranko tẹ́ ẹ pa ẹ gbọ́dọ̀ jù ú tán ìgbàgbọ́ bá kú tán lẹ́ẹ̀tọ́ sọ bẹ́ẹ̀ fẹ́ sún àbẹ́ ẹ fẹ́ wù àbẹ́ ẹ fẹ́ bò jẹ́mọ́ ọ̀rọ̀ bá mọ́ sọ láti ẹ̀ka ilé ìlú ọ̀rọ̀ bá ní o ẹranko ẹjọ́ sí ẹranko nílò àka ìlú sẹ́wọ́n gbogbo àwọn ẹranko wọn ọ̀la oníjẹ náà lè lè já nàmá. ìyẹn la ṣe ń sọ fáwọn èèyàn kẹ́ ẹ sọ wípé àwọn kan wọ́n ní Boko Haram làwọn wọ́n wá ń pààyàn wọ́n wá ń ṣe bísímìlá aláàdúrà tí wọ́n bá ń dúró àwọn èèyàn ẹjẹ́ abẹ́rù ọ̀nà kìí ṣe ìsìláàmù èyí táwọn ẹbí àtàlà mú wa. ẹ̀yin olóṣèlú tẹ ẹnjìníà rẹ̀ ẹ̀rọ jọ wájú ọlọ́run. damaturu lè lè ti sáà two thousand six àìmọye nǹkan lágbọ́ndà máa tú mo dé bọ́ọ̀lù ló lẹ́ẹ̀mẹ́ta mo dé káàpù Malam Yusuf ọ̀gá Boko Haram Indonesia Malam Yusuf ọ̀gá Boko Haram Indonesia bíi jàbátà lọrin ni jàbátà lọrin ó ní àwọn àkárùngẹ̀ rìbà àwọn ìròyìn tó ń ṣàjòjì òun àtàwọn àfẹ́ẹ̀sì dẹ̀ jíjọ fà kí wọ́n jí ó yẹ pé you are going extreme òun kọ́ lórí kán máa pààyàn àwọn kan wá àìdáàkẹ́ ṣèbá àti láwọn kan tó mú ń dùn òní tí wọ́n ṣe mùsùlùmí wọ́n ṣe bí sùn láàlá àkùrà ẹ wá ní pé ẹ ìsìláàmù tẹrọrìsìmù ló kú yìí nígbà báyìí bí tó ń kọ yín pé ẹ gbọ́dọ̀ tẹrọráìsì animal tẹ́ẹ̀bà tó pa ẹranko gan bí ẹ ń dà lọ́hùn ẹ jẹ́ kó sinmi dáadáa ẹ tó nípa ẹ fara ní ẹ tó nọ́tẹ̀mí ń bẹ lára ẹ̀ ẹ wá lẹ́nu ìkan pa ìdíje ọwá ń tó wọn náà ẹ wá ní kan ẹ̀yin fẹ́ ẹ dá wàhálà àbùkù ara lẹ̀ tó bá dàrú láyé ní

a ń momi tó nígbà lè rí àwọn èèjẹun ìwé momi tó bá ti já sí pà ń sùn tó jẹ́ pé èèyàn ni wá ẹ̀kọ́ lọ mọ̀ pé ìmọ̀ báwọn èèyàn dá nǹkan pọ̀ ìlera wà ń bẹ̀ o. Ìjọba ti mọ lọ́wọ́ àbẹ̀. Kí mọ lọ́wọ́ àbẹ̀. Inú mi ló fẹ́ yin obìnrin nìkan lẹ ọ̀rọ̀ ayé ẹ̀yẹn Bishop Mothers Gilbert Abidjan ṣe lẹ́ẹ̀kan. Ẹ máa gbọ́ mi o, gbogbo ọ̀pọ̀lọpọ̀ àti lọ́mọ tí ọkọ ẹjọ́ ìwọ̀n pẹ́lẹ́ ọkọ is not hundred percent happiness wọ́n sọ ọ̀pọ̀lọpọ̀ bá ní orí percent happiness ní ọkọ tàbí amúlìlá o ah òtí páàkì ọkọ rẹ tó rò pé ní lọ́tí ibi táàkì ní táàkì ní ẹ sọ̀rọ̀ ní ẹ sọ̀rọ̀ ní orí ìlú kò sí àmàlì àtàbára sí mẹ́rin tí ọmọ pẹ̀lú bí ẹ̀rẹ́ ẹ̀dógún lọ́wọ́ ní àìlọ́gbí torí sọ́rùn àṣẹ́yàn bú ti ẹ̀ní ọmọ rẹ̀ ti bá ń kí wà máa ẹ̀fẹ́ ti pé bó ṣe rí ìjọ yẹn ni ó ṣe kí ni o ọwọ́ àkùbọ́ tí ọmọ ọgbẹ́ wa sínú rẹ̀ ọmọ ọdún àwà ah, láì orí chicken republic ọmọ ara sékè orí sékè inú rẹ̀ ọmọ ọdún àbá yóò nílà kọ́ra gàrí bọ̀ ẹ ní gbogbo àwọn ọmọ yín pé téèyàn méjì never kèé ṣe ń tó pé ìnira máa ń wà ìdùnnú sì máa ṣe ta ló jẹ́ àmọ́ wa Muhammad Adébí ni Alimomi, Alẹ́bí Yukhalitu Nasa, wà yẹ́sùrù aláàzáwù, Khairu Mina Lẹ́bí lá Yukhalitu Nasa, wà láyẹ́sùrù aláàzáwù. Adébí sallallahu alaihi wasallam, ó ní sẹ́ẹ̀rí mọ́mì ni, kí ń báwọn èèyàn ṣe, ó jẹ́ pé ìrìlé, relationship jáde, ó ń báwọn èèyàn dà kan pọ̀, ó ń bá wọn ṣe kí láàmì bí ó fi lè wàyẹ sírù aláàzáhù ọwá ń ṣe sùúrù ó ẹ̀ǹdíọ̀ ó lásẹ̀ mọ́ra lórí ìpele ìjàmbá o lórí ìlera àbùtúta tí wọ́n bá fi ń kàn. Àjọba ẹ̀jẹ̀ gbọ́ àrè dáadáa, mo mi ní alẹ́bí ìhọ́lítù náà sà, àgbẹ̀bí máa tó sọ kò sọ pé àlùmọ́mìn àlẹ́bí ìkọ́ lítùlù mọ́mínà ọ̀sọ́ pé mọ́mìnì tọ́já sí wípé ọba mọ́mìnì ẹgbẹ́ rẹ̀ ṣe jọmọ́ ìfẹ́ gbọ́ mi dáadáa kìí ṣe mọ́mìnì nìkan òun láàmà bá ṣe àmà bá kírísítẹ́nì ṣe àmà bàbá aláwo ṣe ìtọ́bàjọ dàwà pọ̀ látẹ̀rẹ́ ń sè láńlọ́ọ̀dù ní ọkọ́lé is it possible pé ládùúgbò yóò landlord muslim landlord christian landlord babalawo ìfẹ́bàtọ̀ àwọn ìkẹ́kọ̀ọ́ ọmọ ẹ̀dàyìn pọ̀ ọ̀rọ̀ owó ná ọ̀rọ̀ tẹlifẹ̀tì àdúgbò ọ̀rọ̀ security káyọ̀ ẹ̀ àwa mùsùlùmí security tiwa no whether you like it or not àwọn ìkẹ́kọ̀ọ́ ọmọ ẹ̀dọ̀ pọ̀ pẹ̀lú àwọn tí èdè mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ lànà bí sọ́mùlọ́mù náà sàdọ́gbé àlùmọ́ omi alẹ́bí ìyókọ́lítù náàfà náàfà mo mẹ́lẹ̀ tí ń báwọn èèyàn ṣe bọ́ba ṣe wá ń bá wọn ṣe wọ́n máa fara ní wàyẹ́ sírò aláàbàwò ọwọ́ ń ṣe sùúrù lórí ìlera bí wọ́n fi ń kàn kọ́ìrù mílẹ̀ lẹ́bí láàyè kọ́lítù náàfà wàlàyẹ́ sírò aláàbàwò. Anábì ló lóore jùmọ̀ mi nígbà pé ní màá dá jù ìlú ìlú bá ń ṣe kèébá ìrìn ṣe ọ̀fẹ́ kan fara ní òun kọ̀ wá lè ṣe sùúrù lórí ìwọ̀nba àrẹ́ra sábà fi kàn eléyìí ò lóore pọ̀lọ̀dọ̀ lọ. àdìsí ti kọjú oyé wa pé àlèdálé ayé dé yes or no. tá a bá wá ń gbélé ayé tẹ̀ láwọn èèyàn wọ́n fara ni wá àbí wọ́n ti fara ni wá bóòlù àti wá ẹ̀ ìdí ọ̀ bóòlù àwọn òsè láàánú àtiwọ́nú wá àti padà ẹjẹ́ alùsọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Jaman ẹ máa gbọ́ mọ́ ọlọ́run fẹ́ ròyìn ànábì. Ànábì àtàlà ń fi jí lóòrùn dọ́kan rí. Sàádé tọ́lá kírun á olóhùn ọ̀bẹ ẹ̀sọ́ lóhùn sábà mọ́. Ànábì ìkàbá kọ́ra. Bó ti wá ń kàbá kọ́ra olóhùn rò pé ááyà hundred lànàbì sallallahu alaihi ìwọ̀n ọlọ́mọ dáhùn bóyá yóò lọ rúkú tọ́ba débi àyà two hundred àtẹ̀lí ti kọjá two hundred kò tó lọ rúkú ọ́ ah! olóhùn máa ń ròyìn pé olóògùn bá kọ́ra ni ó lò àtẹ̀lí parí bá kọ́ra báyìí ó lẹ́nu lé sọ́rọ́kì nípa bó ti wà náà àbí ìlú wọn ẹ̀yìn nípa yìí àtẹ̀lí wá sí alẹ́ ìmọ̀ràn súwúrà mẹ́ta tó fẹ́ gbogbo ní Kùránì ẹ̀ ń bá mọ Kùránì ká dáadáa tó bá lo bá kọ́ra alimran ní sáàbò ní kí o ní tí mo mọ̀ yóò lo tọ́fẹ̀ lé ní three hours. kì wá ṣe bábẹ̀ bí ó tún máa kà lásán tó bá débi ọ̀rọ̀ àwùjẹ́ náà yóò sọ̀rọ̀ àwùjẹ́ náà tó bá débi ọ̀rọ̀ náà yóò ní wọn náà làmì ìlú náà. sáàbò ìní nǹkan bú wá sílẹ̀ lóore ní ó kú òlẹ̀ yá nàbí inú ibi gbòógì. ìyá wa sọ̀rọ̀ sí ọ̀la ni ọ̀lànà ìṣe náà sílà tẹ́sẹ̀ rẹ̀ wúrọ̀ bọ̀tọ̀ ọlọ́run wá fẹ́ ròyìn ànábì ìwọlé náà fi lòrù rẹ̀ ọlọ́run wa ìlú nákàlà àlà olókè náà bí tá a bá ń sọ̀rọ̀ pé palẹ̀ rẹ̀ dájú ìwà ànábì rẹ̀ àtàlà ìyẹn Michael a, àti gbogbo tẹ́ ẹ bá lọ sáàjì mẹ́rin lórí íńtánẹ́ẹ̀tì Michael Hart kìí ṣe mùsùlùmí òkèèrè rí ni o ó wá kọ ìwé àwọn èèyàn ọgọ́rùn-ún hundred the most influential people in the world ìjì ó kó àwọn èèyàn ọgọ́rùn-ún kan jọ tọ́jọ́ pé nínú ìta ayé àwọn náà lápá nínú rìpáàkì tiẹ̀ fọ́nrán àwọn míì tó wù mú àwa ò mú wọn ìtòhùn fi mú wọn owó contribution àwọn sílé ayé sí ọ̀rọ̀ ìlú àtàwọn nǹkan mìíràn wà láìsẹ̀ ẹ̀mọ́ tí kébè lóòrùn ó lànà sí wa Muhammad nàmbà wà. rẹ̀ Michael R. Michael Bọ̀dà Michael yìí ọ mú yàn ọgọ́rùn-ún pé àwọn ni most influential. Ọwọ́ awa bi bọ̀dá Michael láti pé à bọ̀dá Michael láti sí èdè bẹ́ẹ̀ ń bọ̀dá Michael ní mi ò ni mo wo ìtàn ilé ayé mo wo báwọn èèyàn lápá tó mi ò rẹ̀ ń pé nínú ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀làpá ọgbà fún nínú ọ̀rọ̀ káṣe dáadáa nínú òògùn class nínú ọ̀rọ̀ politics for class nínú human relation for class nínú kálà àánú ẹranko lójú for class nínú kánìfẹ̀ olòdì for class nínú gbogbo nǹkan tí wọ́n fi máa ń rèéfì ayé for class. Ah, ọlọ́ọ̀bá ní kí àwọn ènìyàn Muhammad jama Michael Hart ni mò ń sọ òfin sọ pé na ìfáàzù àbùkí níkà o Michael Hart kèfèrí ó lẹ́ni àkọ́kọ́ lọ́dọ̀ ọ̀dọ̀wọ́ tọ́lápá yìí gbogbo ayé àmẹ́bíwá muhammad ajẹ́pẹ́ ìtọ́lọ̀ ọ̀rọ̀ bá sọ wà ìlú mẹ́kàlá àlà olókè náà rí tá a bá ń sọ pé wọ́n èèyàn torí ìwà tó dáa ìwà tí ò sí rẹ̀ ọlọ́ni wà mẹ́bìlá tó fún ọlọ́mà ní kánò jọmọ́ ẹ̀wà jámọ́ ẹ̀ bá lọ láàrin wípé á mọ̀ relate pẹ̀láwọn èèyàn mo fẹ́ ní tó mẹ́wàá bí ṣùgbọ́n mo tún lọ sí àwọn ọgá ìṣó ìmọ̀ sáré rọ́ọ̀ṣì lọ́ba ìkálẹ̀ lórí gbogbo ẹ̀. sẹ́ẹ̀rí relationship and compassion àti kọ́ ni pé tá a bá ń sọ̀rọ̀ pé a mọ̀ rí ìlera tá a bá ń báwọn èèyàn ṣe mo ti kó ìjà bí ìbílẹ̀ kan adẹ̀sí ìlera ọmọ wà ń bẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ àwọn ọ̀nà díẹ̀ táàtì máa da nǹkan pọ̀ táàtì máa bá wọn ìdílé kí wo márùn sí méje káwá wo kí ní ìsìláàmù wa bóyá tọ́lọ̀ ń bá ní àárí ìlú àwọn gọ́ọ̀mọ̀ bíi ah, Allahu Akbar Allahu Akbar àbá láti àhálà ìmọ̀ràn Quran chapter three verse one fifty nine ọlọ́run ní máa ra wàláwó ọlọ́mìnira àmẹ́bí àṣálà àánú ọlọ́run ni àánú oore látọ̀dọ̀ ọlọ́run ni ọwọ́ àárọ̀ ó rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ó ṣe é bá ṣe ó ṣe é bá da nǹkan pọ̀ ọwọ́ àárọ̀ fáwọn sàbẹ̀ ọlọ́run ni wà àmẹ́bí àṣálà kálọ̀ ọba lọ lé ní wàlọ́ kóńtà fábùtọ̀ ó jẹ́ nìkan tó lé ṣẹ́dí alẹ́ yìí. ó mawa mọ́ wa ọkàn rẹ náà sábà pé ẹ bá jẹ olórí ẹ̀mí ẹ̀ gbọ́dọ̀ fúyẹ́ àwọn èèyàn máa pọ́ńtọ̀ wọ́n lu ọkọ̀ olórí wọ́n ma kóbá ọkọ̀ olórí ìbò lórí ẹ̀mí ẹ̀ gbọ́dọ̀ bẹ̀rẹ̀ lọ́yá ẹ máa ṣe nílé ìṣèlú bí ẹ bá lè ṣe nílé máa bá wọn náà bá ní rẹ̀ ẹ má ti bò lórí nígbà máa di wà láìpọ̀ bá ṣe ń bá àwọn èèyàn tuntun bẹ́ẹ̀ ni wọ́n máa kó wa lábọ̀ ẹni tó tẹ̀lé lọ fẹ́yàwó tó dókè à ọmọ kí omi dáadáa ní <laughs> ẹ̀yìn ọdún méjì lọ ó ṣe kí ni láàyè láàyè lọ́la kéèsì wẹ̀ sọ pé yìí ọmọ ìyá tá a tẹ lọ́gà àwọn ẹni tí wọ́n rò pé èèyàn rẹ̀ tó orí ní kó ṣe bísẹ́ẹ̀sì ìwọ lọ lọ sóhùn tó pé kí ọba sọ ẹ káwá ta dúkìá rẹ̀ wọ́n ti ta dúkìá rẹ̀ ó tó wà sọ pé tọ́ba dídẹ̀ yìí ṣe tọ́lọ́ ọmọ ó tó ṣe tọ́lọ́ náà ní náà ó ṣe pọ̀ náà wà tọ́ba jẹ́ kó o lé kó o jẹ́

ìmọ̀lẹ̀ tó wà àtijọ́ ní káwọn ìmọ̀ọ́mọ̀ àdúgbò tó wọ́n pọ̀ wọ́n wá sọ pé màá ní èjì ni mo sì máa ń méjèèjì mo ní nọ́mbà àwọn lọ́wọ́ òun ò lè mọ́dọ̀ọ́dọ́ mi bọ́lá yìí ti tó àwọn. gbogbo ẹni tó bá jọ lọ́kàn líle fún ọ̀dọ́ ànábì kò lè báwọn èèyàn ṣe. àtùkọ́ yìí ni ọlọ́run wá ní bó olóòṣè máa bá wọn lò fáàfù ánìhù ìjàmbá ẹ̀rọ wo fáàfù fáàfù ọlọ́run yẹn ṣe àmójúkúrò nípò pardon them ẹ fàmójúkúrò fún wọn. wọ́n tẹ̀síìrì lẹ́wọ̀n tó máa bá wọn tọrọ pé ọlọ́run bá foríjì wọn o bá foríjì bá foríjì wọn ṣàwí òkèlà ṣúrọ́nù máa bá wọn bọ̀rọ̀ jómi tó ọ̀rọ̀ ẹja kò jẹ́ pé títà lọ́pọ̀. ààyà yẹn jẹ́ ọkọ̀ yé wa pẹ̀lú wípé gbogbo ẹni tí ọba báwọn èèyàn ṣe ọgbọ́dọ̀ ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọgbọ́dọ̀ jẹ́ ní tó le kókóókó o ò lè rí èèyàn kó jọ. ìyá bàbá mi lọ́ọ́ máa bọ̀rọ̀ kẹ́wọn nínú àwọn tí Yorùbá máa ń sọ màmá máa sọ bẹ́ẹ̀ fáwà màmá dàgbà kan tó ẹ mọ́ rorò ẹ mọ́ rorò àgbà tó rorò ẹ ṣe kí ni ọmọ bàbá àdúrà ibi sá dáadé tẹ́lẹ̀ bá gbọ́dọ̀ wọn sí gbogbo wọn ní five hundred naira fọ́ọ̀mù mi ìbá dé wọ́n sọ ó tó ní fọ́ọ̀mù fún ẹ ní kankan à làtúntì náà tẹ̀sẹ̀ lọ ló fún five hundred naira àwọn ìyá kan bẹ gbogbo ọmọ ọba àti wọn lórí wọn máa bá ọmọ kan jẹ lọ́dọ̀ ọmọ mi àwọn ọmọ ọmọ wa sá pé àjẹ́ nìyí o màmá èdè ẹ̀ bàjẹ́ kọ́ mọ́ọ́rẹ́ ni màmá burú ni <laughs> ó gbọ́dọ̀ tó níbi inú ọlọ́ọ̀ lára wọn ó tó wọjá àná mà bí ààrẹ ṣe burú tọ́ ọ̀bà tó sọ́ra wà láì ó ń mọ́rọ̀rọ̀ mọ́rọ̀rọ̀ ẹgbàrọ̀rọ̀ lè ṣe kí ni gbogbo àwọn táwọn náà jókòó ìwàlẹ̀ na àparọ́ ẹ ń bá máa bá rílé lónìí ọlá lì rẹ ọ̀la ó sí ó rẹ pọ̀ sí ìwé rẹ ni torí náà sáà bá ti kọ́ fún àmì ní ọyẹ wájú àwọ àwọn ọ̀nà díẹ̀ àti bó láṣẹ máa ṣe jàmá ọ̀nà alákọ̀ọ́kọ́ a máa bára wa ṣe jàmá ẹ̀gbọ́n mi dáadáa o ti amúlùdíwájì níbi tó ní í ṣe pẹ̀lú ìfẹ́rẹ̀ ẹ̀mí ìfẹ́rẹ̀ ẹ̀mí ọ̀nà tó lè gbà wá pọ̀ o ó lè jẹ́ lábala ọkọ àtìyàwó ó lè jẹ́ lábala àná abala kí n bọ̀ pé sí àmọ́ Ana e, ni ó lọ́kọ̀láyà sẹ́ẹ̀mọ̀ pé ẹni tí èmi fẹ́ ọmọ rẹ̀ èmi àfọmọ rẹ̀ jọ ń rí èdè nù òun yọ̀mọ dáná fún mi yọ̀mọ bímọ fún mi kò ní kọ orun fún mi èmi ọmọ ṣètò olé tí ó oúnjẹ tí ó jẹ aṣọ tí ó wọ̀ ètò àlàáfíà rẹ̀ ètò safety and security bóòlù rẹ̀ ó òbí wo nínú rẹ̀ dùn pé ibi tí ọkọ ọmọ òun fi sí àárín àwọn rẹ́pì tí wọ́n máa ń fagídí bóbìnrin sùn ní. òbí wo nínú pé yàrá tí wọ́n fi ọmọ òun sí báyìí ẹgbẹ́ sálángá ni tọmọ bá ń jẹun báyìí yóò bì lẹ́ẹ̀mẹ́ẹ̀dógún tó jẹun tán torí òun ni ọmọ ń gbọ́. òbí wo nínú rẹ̀ pé à orí ẹni tọmọ òun gan sùn ọkọ òun ra bẹ́ẹ̀dì tọ́jẹ́ pé tọ́bá wá ẹ̀mọ̀ àìsàn lára àjá òjò fẹ́ wá rí torí tí wọ́n lọ́pọ̀ ní òdìdẹ́ máa rojọ́ pọ̀ o láàrin wípé ètò àbẹ̀rẹ̀ ní ń dà wà pọ̀ a need the compassion àánú a need the kí mo fèsì àmà ẹ̀yin ó tilẹ̀ wà bí ìtọ́jọ́ máwọn ọkùnrin pọ̀ tọ́lọ́pọ̀lọpọ̀ ilé tó ń dàrú èmi máa ń sọ pé ọkùnrin pọ̀ nínú àwọn tó ń fà á ṣùgbọ́n ni obìnrin náà ní kìíní. fẹ́ẹ̀rí abalakálà àánú ṣẹ̀rí àti wọ́ọ̀nù àwọn tá a jọ fún un ó ní rí ọ́n ìdìlọ̀kọ̀wárí ẹ̀yin obì wọ́n fi yíwé ìgò ẹ dàbí ẹ̀yin láǹtà ẹ̀mọ ẹ̀yin láǹtà tá a máa ń tàn kódà ẹ̀ tó fẹ́lẹ́ jù bá lọ tẹ́ bá lẹ ẹ̀yin láǹtà mọ́lẹ̀ jẹ́ máa kéré oṣù yọ ọ̀pọ̀ ṣẹ̀rí àti wọ́ọ̀nù àwọn tá a jọ láàánú àwọn ìyàwó yìí ẹ má lẹ̀ wọ́n mọ́lẹ̀ ẹ má fọ́ wọn tẹ́ ẹ bá fọ́ wọn ẹ darí wọn rú nìyẹn. jẹ́mọ̀ ṣe sọ reality fún mi ṣe sọ reality ṣe rí mọ́ọ̀sì ní ọ̀pọ̀lọpọ̀ ilé tí ìkọrẹ ẹni sílẹ̀ bá ṣẹlẹ̀ wà láyé mẹ́jọ apáyín jẹ obìnrin lọ́mọ ń sọ́fà jù wà láyé olùkọ́lọ́ ọ̀sẹ̀lẹ̀ rí obìnrin lọ́mọ ń sọ́fà jù ọkùnrin náà máa ń sọ́fà èyí méjèèjì lẹ́ sọ́fà ìgbòmí lọ́mọ ń sọ́fà jù kí lọ́fà àkọ́kọ́ obìnrin méjì ọkọ ó tún méjì ọmọ obìnrin ìfẹ́ kọ́mọ ẹlẹ̀ lẹ́yìn ìbọn tí èbá sọkùnrin tó jẹ́ ní ọlọ́run wọ́n dẹ̀ kéré ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lẹ́yìn ìbọn kò ní sojúṣe mọ́ financially obìnrin ọmọ bá wàhálà ọ̀sọ̀kọ̀nù ọmọ wàhálà ètò ìnáwó wàhálà àánú kéèyàn lẹ́nu sàánú èèyàn kódà ọkùnrin ní ìjọba tó fẹ́ jẹ ẹ̀rọ ọ̀rọ̀ àbẹ́ ìsìlámà tó lè fún ìyọkọ̀ alákọ̀ọ́kọ́ ọ̀nà tí wọ́n tún gbà kò ní fẹ́ lórí ìrìnmà tó ọ̀nà tí o ìgbà tó wà gbogbo àwọn nǹkan yìí ṣẹ̀rí àti kọ́ wa wa dà nǹkan pọ̀ ẹ̀jẹ̀ aláàmú ara wa ẹ̀yin fẹ́ ẹjọ́ bẹ́ẹ̀ ọ̀nà wo ẹ̀yin

arọ́bìn tí ọ̀la àmì ọkọ àwọn bíìlì tó ń gbé wá kódà arọ́bìn tó dẹ́kun ọmọ òun ọ̀lọ́ sùkúù báyìí sùkúù ní mílíọ̀nù lọ́mọ òun ọ̀lọ́ kí lọ́ fẹ́ ṣe ọbẹ̀ ẹ̀kọ́kọ̀ náwó torí pé kí ni ọkọ fẹ́ yàwó kejì tí ò lọ́wọ́ lọ́fẹ́ yàwó kejì tìwáyé tìwá mọ́tò ń jó ní ọbẹ̀ bá náwó ẹ̀ tí òfin kò kí ni o kò ní owó ṣe ìsàlẹ̀ ẹgbẹ́jà wò ṣe bẹ́ẹ̀ ẹ láàánú ọkọ yín lórí ìwọ̀nba tó bá ń fi ilẹ̀ bákan náà ẹ láàánú ọkọ yín tó bá ń dé ìpìlẹ̀ sí ọlọ́run máa ń lo obìnrin láti fi ọkọ padà oníkọkọ rẹ ní ìlú àsìkò oorun fóònù náà ní kí ni ọmọ wò dúró sí ìlú kí ni ọmọ wò wò wò kọ lọ́wọ́ àtúmọ̀ kọ̀lọ̀ àwọn kọ́nfẹ́rẹ́sì ìsìláàmù ma ìjọsìn ló ti dé kù ìsìláwà oṣù kòrá àbúkárù àárọ̀ ó gbọ́lúdé àwọn monday thursday ó ti dágbére láàánú ẹ̀ lójú pẹ̀lú kókó máa pè sáàkì ọkùnrin lè gbẹ́fẹ̀ lè fọ́ létí lọ́fẹ̀ẹ́ lè fún òun lè tí ó ti padà jẹ ní ọlọ́ ẹ ọkàn lórí ọ̀rọ̀ àwọn ọmọ onígbẹ́ ni obìnrin sọ̀rọ̀ tí pọ̀ ọmọ tí ti máa mí ìṣẹ̀ ọ̀nà ọmọ ọkàn ẹmọ tí wọlé fún ẹwọ bẹ́ẹ̀ sì bá a mánéèjì lórí ọ̀rọ̀ àwọn ọmọ ara bẹ́ẹ̀ láàánú lórí ọ̀rọ̀ àwọn ọmọ ètò ẹ̀kọ́ wọn àtẹ̀sìn wọn mọ́sí àwọn ọkùnrin àìgbélé ìwọ́n bá ẹgbọ́n kọ̀ọ̀rẹ́ máa sábà ń gbélé orí à ọkùnrin ó máa ń gbélé jobless man tí ilé ó lè dókòó ní rí ọkùnrin máa rẹ̀ jù kiri ọkùnrin ọmọ tíráàbù kiri ó lè látàárọ̀ kò dé lálẹ́ kan bí ẹni kúrin ọ̀wọ́ bí lọ ló ṣe kí ni ó lọ wá kí ẹ láàánú wọn lójú lórí ọ̀rọ̀ àwọn ọmọ ara pé ẹ láàánú wọn lójú ní o ìyàwó náà bá fún èmi ni màá tọ́jú ọkọ mi náà ọkọ lọ́nà kódà tí a ti bá ìyàwó karùn ìyàwó wọn ni àfẹ́ wá fèlè ọ̀tọ̀ ní o ara rẹ̀ má fòrò ọkọ rẹ̀ má fèsì pa bí ọwọ́ sọ bàbá rẹ̀ ọmọ rẹ̀ bá abíyá bá fà abẹ́ tí ó lọ gbogbo àwọn ìlànà yẹn láàánú ọkọ lójú ara bẹ́ẹ̀ láàánú ọkọ lójú ẹ mọ́ wà selfish àdáni kan jẹ́ pé ẹ̀ẹ́dẹ̀ kọ́kọ́ ní mo ti dá sí fámìlì kan ní mo dẹ̀ ń kọ́ṣọ́ ìyàwó pé umu ọ̀dà mi pé ẹ̀ gbádùn. kí ló dé tẹ̀ ń dẹnu máa pé ẹ̀ àfà ọ̀fẹ́ bẹ́ẹ̀ lówó ó ń sọ̀ bẹ́ẹ̀ lówó ọmọ àtẹ́sí inú ti ní bàjẹ́ kó ti dá sáwọn fámìlì ẹ̀ sẹ́yìn nìkan yóò kọ́ máa búlówó ẹ̀ gbádùn. inú bí mi àkílódé ọ̀fẹ́ ìtẹnumọ́sẹ́ ọ̀mọ́kànlá afẹ́sọ̀rọ̀ láàrin ọkọ àtìyàwó kí lọ́wọ́ tẹnu wọ́n jù ẹ̀yìn ètò ọ̀dẹ̀ wọn láìsẹ̀ kíní kanú lé màmá wọn jò ní màmá láti wọn mọ̀yẹ fóònù wọn wò wọ́n sẹ́ni six thousand màmá tó fi àbà èlò fifty thousand owó rà dáradá èèyàn kan náà náà lọ mọ́kà lọ́dọ̀ ọdún ni sọ́kọ̀ rẹ ti mọ́lé fún ọ̀bẹ ọwọ́ kó ní pé àfọ àtọ́ni dàgbà wàhálà bẹ́ẹ̀ ogún gbẹ̀gbọ́n ṣe é ṣèyàwó ọ̀làánú ọ̀sẹ̀ lórí ọbẹ̀ kó torí ibú látara àyà rẹ̀ wọ́n nìkan ní kọ́ máa náwó fún èso béèrè

ètò gbọ́sọ̀rọ̀ fámìlì ìjẹ́ ò jẹ́ kí ni ọ̀sán torí náà ẹja kò lórí àárín yẹn lórí títà lọ́pọ̀ afọ́kọ̀ àbíyàwó ẹja jọ láàánú ara wa bá a bá ṣe ń ṣe àwọn kan ń wò wá o àwọn tí wò wá òun wọn lè ka fúlàní wọn ò lè ka àbíyèsí ṣùgbọ́n wọ́n ń ka ẹ̀yin bẹ́ẹ̀ gbọ́ fúlàní àbàdì ìwọ̀nba mi sọ́ndọ̀ sáńdẹ̀ bẹ́ẹ̀ bá ní ẹ máa fi àánú ẹ̀sì máa lò yóò bá ní fọ́múlà kan tí mo láì bá a bá tẹ̀ láwọn àbá wa lọ bí ọ̀rọ̀ ọkọ àti ìyàwó wọ́n wà ní ẹrojọ́ ọ̀fẹ́ o ẹsẹ̀ kí ni jàmọ́ ó ṣò fẹ́ láàánú àti ṣùgbọ́n tẹ́ bá ní àná ara yín ẹ wà ká gbogbo ọ̀rọ̀ rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ìyàn ọ̀fẹ́ lè mú ọ̀fẹ́ ẹja pa àbá ìlójú ẹsẹ̀ ọyá wù yẹn já gé orí ẹ̀sán lẹ̀ ẹjọ́ bẹ́rí bẹ́rí ẹjọ́ ẹjẹ́ àṣàkéèsì àrùn ọlọ́run kò fún wa ṣe. jọmọ́ abala kejì a mọ̀ rìlẹ́ẹ̀tì láàrin ara wa níbi ọ̀rọ̀ káràkátà àlùbùyọ̀ àlẹ́ẹ̀ àlùbùyọ̀ sáàrí mo rọ̀ wá àwọn mùsùlùmí ti tó nígbà bàbá mi ọkẹ̀ èèyàn ọbalẹ̀ láti dé fẹ́ fọmọ ìyá rẹ̀ mọ́ta. máa wò ní mùsùlùmí kàmọ́ fẹ́ gbé fún ní spọ́ọ̀dọ̀ mi mo wá ní kó mú kó tẹ́ sàn wá àfà nǹkan kan a fẹ́ rà á rà one fifty ó dẹ̀ one five one five lé kọ̀ọ̀kan one thousand five ó fi lé kọ̀ọ̀kan ẹ̀mí kankan rè pé kí n tí wọ́n kàn mí bá ti wọ́n máa béèrè price yẹn dẹ́kúdẹ́kú kápẹ́ńtà lọ́dà tí wọ́n máa béèrè price yẹn tí èdè ìlú náírà ilé ẹ̀ka sí tẹ́ǹkì owó wọn ti ákéèmì náà lẹ́kọ̀ọ́ wọn kẹ̀sí àbúrò wa ni òun jẹ́ kápẹ́ńtà èlò lẹ́ẹ̀ta ti à ó lè sọ ta iye báyìí èyí tó jẹ́ púpọ̀ èyí tó tún dáa tẹ́ ni ó ti wá fa ìdílé o àbẹ́ ìdí òkò dáa gẹ́lú three thousand ní ọ̀jẹ̀ tó fi lẹ́yọ̀ ẹgbẹ́ tẹ̀lé náà wá ń ṣe ẹ máa wò ní o èmi owó sẹ́tọ́ gbà ọlọ́dẹ thousand yá four seventy five abáná ọgbà fẹ́hún tì máa wò ó mo wá sọ fọ́múlà àtàkì àwọn ọmọ tó ṣẹlẹ̀ ìjọwò lẹ́bẹ̀rẹ̀ ọlọ́sọ̀fà wọn kó ju wá lọ́la. ilé gbèsè tó ń sọ wọn ni mo ní mọ̀wọ́ rí ẹnìkan mo send you the number ah bọ́bá rí bẹ́ẹ̀ òun ọ̀gbà seventy thousand wá o òun ọ̀gbà seventy mọ́ mo ní mọ̀wọ́ rí kápẹ́ńtà fi ọ̀wà ń ṣe. ẹ̀kọ́ yẹn kẹ́ ẹ̀ òun ló ń tó ní kọ́tẹ́sà òun ló ń tó ẹmọ yẹn bá lò àwọn kan wáyé ṣe kọ́tẹ́sà ń bẹ ó ti bá bu owó mọ́lẹ́ òsì bí èrùpé ìpé wọn. jọ̀mọ́ ọ̀tọ̀ lọ fẹ́ bá mi ra nǹkan èyí bá yẹra jọ ẹ̀ nígbà tí sí fẹ́ẹ̀rí tí abẹ́ rajà abẹ́ tajà ìgbà ní o lè má jẹ́ binance o lè jẹ́ mention of service yóò bá wò láti service mo ẹ fẹ́ lo ìmọ̀ ayé kan fún mi láti rẹ́ǹtì tẹ́lọ̀ nìwọ mo gbá bọ̀ fún ọ kí lọ bà fún mi ọ̀ bá kẹ́kẹ́ fún mi ṣùgbọ́n o rẹ́ǹdà service ìmọ̀ kan tí wọ́n mọ̀ o lò fún mi ìwọ̀n fẹ́ bá mi so náà lé gbogbo wa yàtọ̀ olóòtú wa ọba ara nǹkan ọba èmi àti ọjọ́ ra àjọ ta sẹ́ni gbogbo tó jọ báyìí ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ. àwọn èèyàn ń ṣe jàǹbá alẹ́kìyà ànàtà. ẹ jẹ́ mú concept méjì àbí mẹ́ta wá lórí ọ̀rọ̀ káràkátà yìí torí pé báwọn àbá àkọlù ń jẹ gan olùdíwà àti kàfúnni lọ́tọ̀. sẹ́ẹ̀rà kọ̀ọ̀kan ẹ̀yin bọ́jẹ́ pé ń sẹ́ẹ̀rà sẹ́ẹ̀ ń ta ó ní í ṣe pẹ̀lú àwọn nǹkan

tàbí kí ni kò ń gbòòdì máa wà mẹ́. ẹ tó bá jẹ́ pé ó bá mọ aláìsí dáadáa níjọ́ tó wà léèdì nígbà yẹn ó di thirty two ó di thirty one ó di thirty àáfà láìsí tá àwọn lánàá àdìjẹ ta twenty seven twenty eight làbákan ta lọ́yọ̀ kóńgò lè di mẹ́ta lọ wọ́n wá ń tọ́ wọn wọ́n rà àtẹ̀kùtì ìfúlàfẹ́yẹ tí wọ́n là wáyílò nínú mọ́tọ́ ti fi àwọn àwọn àbúdá ọmọ umaru lọ́bí àlọ́wà ní ayà tí mọ́ nǹka yìí tọ́bá ń ka súrọ́tù ìmọ̀tọ̀ sí tọ́bá débi ayà kan bẹ̀ wọ́n máa ń dáàbò ọlọ́run ní wáyílò nínú mọ́tọ́ ti fi alẹ́bí náà lú wà ìbá kààlúurú awọ́sà lóòrú yókù sí aláyà fúnnà láyíká annáhùn mẹ́fẹ́wò ìyá omi náà bí àbá àbúlájú wọn bí má lè tèmi òtò bẹ́ẹ̀ lọ́rẹ́ tèmi náà ta kùbẹ̀ tí wọ́n bí bàbí kàkà wá lùyàn wọ́n ṣubú lẹ̀ ẹ́ ọgbọ́n bá dùn wájú ọlọ́run jọba ẹ mọ̀ tó bá ká dùn wájú ọlọ́run wọn lẹ́ẹ̀mọ́ ni ó ṣe rí alálíkà sì rí iná fẹ́rù yẹn sí kò ní rọrùn jọ́nà fáwọn tí èbá bẹ ní ọlọ́ káwọn kẹsẹ̀ rí ọ̀rọ̀ wọn dàrú jọ́nà kalẹ̀ ni ẹ sì ń bí òṣùwọ̀n torí kẹ́lẹ́ maximize profit ẹ jẹ́ kéré bẹ́ẹ̀ jẹ́ ọ̀pọ̀ ẹgbẹ́ jẹ èrè tó ṣe kiri láìsí kóńgò táàtì táàtì kiri gẹ̀rẹ́ nípìnlẹ̀ ẹwọ́n ajá ajá ẹ̀fíjà twenty seven twenty eight tó ń pè èyí tẹ́ ẹ bá ń ṣe bẹ́ẹ̀ ìsìn pé ìbò ní ẹni wà láwájú ọlọ́ àti kẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ táwọn yòókù bá ń ta tí wọ́n ní kìkì kéde kan tí wọ́n bá jẹ́ pé sísì ń jẹ sísì lè ní ta tèmi ṣùgbọ́n kóńgò táàtì lẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ èmi ẹ ṣe oníjàmbá wàhálà ìbáwọn èèyàn bá ti mọ ọdún ẹni wọ́n ṣe kíni ni wọ́n máa wá. ẹ̀yin mùsùlùmí ẹgbẹ̀rún tó bẹ́ẹ̀ lọ gbé wájú ọlọ́run. a máa bára wa ṣe lórí káràkátà àánú gbọ́dọ̀ wà ń bẹ̀. ìjọba ìtura gbọ́dọ̀ wà ń bẹ̀. náà lẹ́yìn tó ẹgbẹ́ tẹ́ ẹ bá rajà yóò kún tẹ́ ẹ bá fẹ́ wọ̀n fáwọn èèyàn ẹ fẹ́ lo kóńgò ẹ fẹ́ lo kílógíráàmù ẹ fẹ́ lo lítà àwọn jàmọ́ pẹtrò jàmọ́ elépo àwọn aláṣọ àwọn léṣe fúlù ọ̀dẹ̀ṣẹ́ lẹ́tà làwọn máa ń lò èèyàn ra sọ ọ̀pá mẹ́wàá wọ́n sì bọ́ pa mẹ́jọ àbò bẹ́ẹ̀ níbo lọ bá kà àmọ́ sí é e lọ. ìyá bélọ̀ wọ́n gbà sọ ọmọ méjìlá fún ọ bàbá kan níyàwó mẹ́ta ọmọ méjìlá ọwọ́ agbá sọ ìyàwó mẹ́ta ọmọ méjìlá fún ọ tọ́lọ́ ọ̀nà sọ ọkùnrin àtòkùn nínú aṣọ tó lé fọ ọ̀pá méje àbọ̀ dẹ́sẹ̀ ọ̀pá méje lọ́bẹ̀ kù ó ti gbé fún wọn oníwàhálà àwọn ẹgbẹ́ ọlọ́run àti tọ́nà ògbórí jù wọ́n bá rọrùn lọ bá wọn pé twenty twenty two lẹ́yìn covid ṣe é bá sọ fún mi ọ̀pá méje àbọ̀ bẹ́ẹ̀ mọ jẹ́ iye tọ́jọ́rì ẹgbà tọ́ba láwọn bọ̀ ọ̀gbọ́n wájú ọlọ́run ẹ wo yẹ àwọn nǹkan oní nǹkan tó ti wà lọ́rùn wa kí la fẹ́ sọ fọ́lọ́. sẹ́rí jama lórí bá ń da bísẹ́ẹ̀sì pọ̀ àbá ń nǹkan pọ̀ àbá ń à ń lo ìmọ̀ kan tá a ní fáwọn èèyàn ẹ mọ̀ jẹ́jà mọ́ wọn. ẹ jẹ́ kí n sọ ìtọ́jú ọmọ ìtẹ́lẹ̀ náà ń ṣe. Tòpá ìtọ́ ọ̀sùn kúrò lè mú pípà nílé pípà kí ló fẹ́ra mi jẹ́mọ́ ọ̀rọ̀ pípà nílé. Máa gbọ́ bí ò bá lẹ́nu wọn ni wọ́n ṣètò wọn pípà Ìjọba kó yé. Olù, mo kọ́ ọmọ, ẹgbọ́n mi yé sísà ní mí. So rọ́pọ̀lọpọ̀ àwọn profaifọ́n àtẹ̀yìn sísà ẹ̀yìn náà ní wàhálà àwọn àjò ọlọ́. Ọlọ́pọ̀ mọ́jẹ̀ nínú ní wàhálà àwọn àjò rẹ̀ orí ní ìfọ́nà àfihàn orí abákùnjẹ ọlọ́pọ̀ ẹ̀rọ àjọmọ́ sọ̀rọ̀ àforíjì ní orí. Ṣùgbọ́n ló máa ń bí ọlọ́ọ̀ kẹ́ ẹ máa ṣe òfò ìranù kẹ́ ẹ̀ tẹ̀sùn máa tẹ̀síwájú ayé ń ṣerú ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àpò python ibi táàbù ní wàhálà examination malpractice ìmọ̀ parí iṣẹ́ èmi èsè ní ìwé ni wọ́n mọ̀ mí ọmọ tí ọba lọ kọ́ lọ ilé tó ní kọ́ ọmọ lọ sí lọ́wọ́ dáàbò náà muslim schools kánsà tí wọ́n ló kí yín náà torí pé ẹgbẹ́ máa fúláwùsì pẹ̀lú yù ìbú náà ń yù màdú ìmọ̀ ọlámúyẹ́ fún àyè iṣẹ́ ẹ̀ṣẹ̀ you want to be praised for what you have not done. iṣẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kan máa yìn a, ah! à ọmọ wa a1 parallel nígbà rìsọ́ọ̀tì dáàbò jáde ọmọ gba one o oh two torí pé wọn ráyè dalè ní dáàbò pòfẹ́sọ olóyè dé ti wọn. ìjọba mi dáadáa àwọn èèyàn bá wa sùkúù náà tó wò wọ́n kọ́ ọmọ dọ̀ wa tiwa ni ká kọ́ ọmọ máa fún bẹ́ẹ̀ bá ní wọ́n dá sí ìdánwò lóòótọ́ wà láì wọ́n fẹ́ yìí ọmọ ẹgbẹ́ ẹ̀ṣù tó gbà lórí tó gbà ẹ̀yin fọ́ọ̀mù fún ẹ̀yin fọ́ọ̀mù fún secondary school náà ẹ̀ ń bayé ọmọ yín jẹ́ ọmọ ẹsẹ̀ kí ni òbí ìṣòro fóònù ní orí ìfún ọmọ tó wà yunifásitì wà láì bá ọmọ tó ń lọ fún ìjà ọba ń rẹ́kọ̀d ó lọ lórí ikú ọdọ ọmọ tó búlọ́ọ̀kù bàbá àdìyẹ mo sì dájú kan bí ẹ̀pọ̀ bẹ́ẹ̀ wà láì ọmọ búlọ́ọ̀kù bàbá àdìyẹ ó búlọ́ọ̀kù àwọn tá a jẹ́ ìgbà àgbẹ̀ gbogbo àwọn tá a lè kọ̀rẹ́ẹ̀kì ẹ̀ ló búlọ́ọ̀kù àwọn ọmọ yìí gbé ìgbàgbà sí pé àárín àwọn ò lè rí ó ti búlọ́ọ̀kù wà àwọn tí ò búlọ́ọ̀kù náà wá fẹ́ àbótilọ yọ wá nínú àwọn tó sáyẹ́ǹsì rẹ̀ ọyọ wá nínú àwọn tó rí sẹ́tọ́ọ̀sì rẹ̀. Ìmọ̀ ọmọ tó tún wọlé lẹ́sìn kan bẹ́ẹ̀ tó bá bẹ ẹ̀ tó bẹ́ẹ̀ náà ẹ̀ máa lẹ́sẹ̀. Ìjọba bá máa yí fóònù ṣe fóònù. Ẹ wá bì ẹ sì yọ

àdìsí tí àfà wa Hakim bono Hizam tí wọ́n bá wà ní ìbùkádà àti tó fún mi anabi ní alibayi alìdìlẹ̀ fìyàrì bá lámìlẹ̀ tàfàrọ̀ kan fàyín sọ́dà kan wà bá yà náà búrí kàlàwú máa fi báyẹ̀ ìlà wàyín kátà máa wà kádà bá mú ikọ́ báraka fi báyẹ̀ ìlà jọmọ́ àwọn méjì bá fẹ́ rà ẹni tí ó rà àtẹni tí ó tà wọ́n bá bá sì wà níbi ìṣe ń pọ̀ a wà láàyè kan náà ah, mo fẹ́ ra power bank yìí ni èló ní twenty five thousand ẹ̀ ìjọba twenty two five twenty three ìjọba ẹ̀gbọ́n mi dáadáa ní kíni o ní ìjẹ̀ra wọn o

bóyá kankan ti lọ́wọ́ ń bẹ̀ nǹkan ọ̀mà tọ́lá yóò dára mọ́ owó tọ́lọ́ wọn bá tún bá padà kò ṣe nǹkan kan. àdàbí àtàrà wọn sọ pé lóòótọ́ lágbára méjèèjì bá jọ ń sọ òdodo yóò pọ́blẹ́mù tó iṣẹ́ mọ́ ọmọ o àwọn èèyàn ń tajà wọ́n tẹ̀ ń rẹ̀ pamọ́ ilé bá wọn àlùbáríkà ò kò lè wọ̀ rárá ọlọ́run kọ́ sàánú wa. gbogbo tó bá jọmọ́ káràkátà àbá àrẹ́dà sábìsì sọ́dà kọ́ wà bá yà náà ẹjẹ́ á máa sọ òdodo kádẹ̀ máa ṣàlàyé ẹ má parọ́ kà èèyàn jẹ́ píríntà ọmọ ìyá wa kan píríntà ni ẹ jọ sọ̀rọ̀ ní pé ìfà pépà ló lẹ́jẹ́ á lò seventy grams seventy five eighty eighty five ṣé kọ́rẹ́ lẹ́dá lò ní àti kọ́ńtrọ̀ yóò bá máa dákọ̀ gbogbo ẹ̀ yóò máa ṣàlàyé eléyìí máa ń dán eléyìí máa ń lẹ̀ pa eléyìí tí eléyìí lè tètè ya ẹ wà rí pé iṣẹ́ yẹn ṣe kí ni ọ̀wọ́n jura wọn lọ ẹ̀yin lẹ́wàá mú kan. èèyàn wá gbowó ṣíṣe tí lò pé pépà gidi yóò lò ọba lò pépà bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ èèyàn ti bá mi ṣiṣẹ́ rí èmi gẹ́gẹ́ dẹ̀gbà inú mi bẹ́ bàjẹ́ wàhálà ìwọ ni mo sọ fún yín kọ́ sí. jama gbogbo tó lè farú nǹkan ẹja aṣọ láàrin ara wa ọlọ́nkọ́ làánà wa lókè ẹja túbọ̀ sábà lámì. àbá aláàbò máa bára wa ṣe níbi àwọn tó ní í ṣe pẹ̀lú àmàlàtú lè rìn sà níyà àwọn ìbáṣe tá a jọjọ́ mọ nìyà ìbáṣe bá a ṣe kí ni. Bẹ́ẹ̀rin lè ara tó kó sínú láńlọ́ọ̀dù àdúgbò. Jẹ́mọ̀ kí mo bèèrè. Sẹ́wọ̀n pé èèyàn làwọn tá a kọ́ lè fi kéé sẹ́nu kó lọ́dà láńlọ́ọ̀dù. Àwọn ẹgbẹ́ elélùbọ̀, bóyá elúbọ̀ lè mi ta. Èmi ń ta fáànù, àwọn ẹgbẹ́ onífáànù. Èmi ń fi tẹ́ǹtì, ìlú tẹ́ǹtì náà wà lábẹ́ rẹ̀. Sẹ̀báwọn tó jẹ́ rẹ́ńtà àwọn náà lẹ́gbẹ́. Bí ìlú tí wàá ṣe bínú ó tún lè má jẹ̀rú nǹkan bá ìtọ́lá jọ pé èèyàn méjì mẹ́ta mẹ́rin ní nǹkan ọmọ ṣe kí ni o ìjọba ṣe sọ kankan fún yín ẹ̀jẹ̀ kan tó rí ìsìláàmù bẹ́ẹ̀ àwọn àfáàfin kankan ní harubu ìsìtá wàhíì gbùgbùgbù ìjọba kí la gbé o anábì sọlọ láàrin wa sàlá ọba àwọn tí è ṣe mùsùlùmí ṣe kódà níjọ́ tí èyí dànà bí ìgbà tó tún dànà bí ah, wà lẹ́sìn yẹn bá bọ́ sórí àárín oníkẹ́kẹ́ kíṣọ̀ ẹ wo orú ìgbà dànà bí àsàlà òun àtàwọn jù tí wọ́n jọ ní àdéhùn títì wọ́n jọ ní àdéhùn tí wọ́n jọ kọ àwọn náwó ajá bá àmọ́ bí sọ̀rọ̀ bá a ran external forces a ran ọ̀tá alé lọ́wọ́ a ran ọ̀tá òde lọ́wọ́ àwọn wá gbàbọ̀lẹ̀ bánà sí wa Muhammad sàtàlà wọ́n wá ran ọ̀tá òde lọ́wọ́ lórí ọwọ́ ti fi a bá wá sí ìkan ń dà wá àtàwọn èèyàn pọ̀ nǹkan kan ò gbọ́dọ̀ ṣe ìsìláàmù wa o jọmọ kí mo bèrè orí ìsìláàmù ló jẹ́ àmọ̀ sí pa a bá ń báwọn èèyàn da nǹkan pọ̀ á ṣe dáadáa láńlọ́ọ̀dù kan ládùúgbò kan nìbàdàn tí mo ti wá sí ọ̀yọ́ yìí àwọn ẹni èsù kan bá gbé ìlànà èsù wá pé gbogbo ẹni tó bá ti jẹ́ láńlọ́ọ̀dù àti tẹ́nà wọ́n máa ń bíbọn búra jọba tí wọ́n máa búra nàìjíríà gan wọn ò ní òjùbọ fúra pé mùsùlùmí yọ ọ̀n ti fura ní fura pé kírísítẹ́nì yọ ọ̀n tọ́mọ tó wá jẹ́ lẹ́bọ pé òjò lọ gbàgbọ́ pé sàǹkó ìjẹ ìtọ́ ọba gbàgbọ́ ló fi fura nínú ìsìláàmù wa dẹ̀rù ọba táwọn kì í dìbò èèyàn lè fi fura ní fura wàláì ọba lánàá ìsìláàmù bàbá sọ́dún tèmi sálàyé àwọn àfáà sálàmù wọn sálàyé.

o lè bàbá àgbọ̀rù àbúrà mo ti àga ṣẹlú kúkú bá sọ ọgọ́dọ̀ dé bẹ́ẹ̀ àwọn ìyára tó wọ́n ṣe àgbẹ̀ mo fi bàbá àgbọ̀rù à tí mo dé mo fi kúra ọ̀hún èyí ti bàbá àgbọ̀rù àbúrà ṣùgbọ́n yẹn lè fi kúra ní ìṣe kéwọ́ ṣùgbọ́n ìtọ́ da ọ̀pọ̀ ọlọ́ọ̀bùrà jama wọn bá ní ọmọ ìjọba fún wa ọmọ ẹ̀yà awọ ẹyọ kan ló gbogbo ó dẹ̀ wọ́n ẹ̀ kò sí tọ́jú ọmọ ìṣúlẹ̀ làwọn àlejò fún wa. àti gbogbo relationship sáàbà nífẹ̀ láwọn èèyàn lórí ipá àjọmọ nìyàn kan gbọ́dọ̀ bá kó kí ni ó làmùsùlám irú ẹ̀ nífẹ̀ nínú lálọ́dúwà yìí sábà ti ní tẹ́láǹtì tuntun ní ọ̀bọ̀ ọgbà lọ́wọ́ rà èmi tọkùn àwọn àgbà tẹ́láǹtì mo bẹ̀ àgbà tẹ́láǹtì tí mo bẹ̀ good morning sir good morning sir good morning sir good morning àwọn òṣèlú ilé ìgbòmí lọ́wọ́ ilé lá òṣọ́ fún olùmọ̀ràn àmẹ́bí sọ́kẹ́ ní pé èmi ègbòmí lọ́wọ́ sọ́lọ́mọ́ àlè ẹwù kan náà wọn lé àwùjọ àfọwọ́ ìyàwó ọ̀dùn kan mò ń wò lórí social media wọ́n dẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀dẹ̀ ara bá òkòdè bọ́wọ́ gbogbo tó bá dà wá àtẹ̀yàn pọ̀ mọ́jọ jẹ́ fẹ́sẹ̀ pàtàkì pàápàá wa àwọn nǹkan ọmọ ẹ̀dà yìí pọ̀ ọlọ́mọ oṣù owó tẹ̀ gbogbo tó bá ti di wípé ẹ mọ̀ ẹ̀sẹ̀ ìtọ́ta kó ẹ̀sìn ẹgbàgbẹ́ ní kéwìtì wá sí ọlọ́run ṣùgbọ́n ká ní àádáwó kan ní bẹ́ẹ̀ ìjìnlẹ̀ kọ́kọ́ dáwó owó òkè la fẹ́ dá owó òkè afẹ́ tó máa ń sọ́ máa ṣe nígbà ah, tí dáàbò èdè sáàfọ̀rọ̀ yìí ti sú yẹn àwọn oníyí à nígbà tá a fẹ́ orí bíríìjì ń bẹ̀ yẹn àníkàlù bọ́dá five thousand ẹ̀yìn nìkan náà lẹ́ẹ̀dá transformer tó jóná àníyàdá fifteen thousand ẹ̀yìn náà lẹ́ẹ̀dá àánà kòmòlà kèsè ìsìláàmù ìwọ lọ́láwọn láti sámẹ̀ wá ní má parọ́ ìsìláàmù ìtọ́ bá jọba táwọn àtàwọn èèyàn jọ ń ṣe ìtí ọ̀bá ti takòtọ̀ náà ta ní ọkọ̀ máa ṣe àwọn mùsùlùmí ìyẹn ní ọ̀jẹ̀ káwọn yọ̀ ah, àfa ẹ̀ tàkìsì kẹ̀kẹ́ nínú àwọn mẹ́wàá tàbí ọ̀nà àdúgbò yìí àwọn mẹ́jọ jẹ́ mùsùlùmí jẹ́ kìrìtẹ́ báwọn mẹ́jọ ìjọ ṣùgbọ́n ẹjẹ́ mẹ́jọ mẹ́wàá wọn lẹ́ẹ̀ṣẹ̀ kan kírísítẹ́nì lè ti fọ́tà ṣe fún ọ. ẹ̀yìn mẹ́jọ ẹyọ kan ṣe tiẹ̀ wọ́n wá bẹ̀ ẹ̀yìn méje yòókù wọ́n wá fọdọ́ kan bẹ̀ ẹ̀yìn. fẹ́ẹ̀ mọ̀ báwọn yẹn ti ń tí ìjìmọ̀ yẹn la ẹ̀yìn wá wọn. wọ́n ń sọ báwọn èèyàn pé nǹkan bá jọ mọ́ ìdàgbàsókè àwọn làwọn máa ń ṣe kéde làwọn máa ń ṣe ẹja kúrò láàrin àfà ẹja bọ́ síbi ọ̀rọ̀ ọ̀rọ̀ kí mo o ọ̀rọ̀ kí mo dé o ọ̀rọ̀ ẹ̀sìn náà máa wá dà wá pọ̀ a máa ní relationship lórí ọ̀rọ̀ ẹ̀sìn ìjọba bá a ṣe jókòó yìí tí wọ́n dà wá pọ̀ lórí lónìí síbẹ̀ kì í ṣẹ́gbẹ́ alájẹsẹ́kù kì í ṣẹ́gbẹ́ alátàlájókòó kì í ṣẹ́gbẹ́ ombrẹ́dì kì í ṣẹ́gbẹ́ landlord kí ló dà wá níbi tó bá jọ ẹ̀sìn. sẹ́ẹ̀rí sọ̀rọ̀ ẹ̀sìn òdìdí wà sí ní ìbọn. sọ̀rọ̀ ẹ̀sìn bá ń dà wá pọ̀ ẹ máa gbọ́ mi o. a máa bàbá wákọ̀ a máa jura wa lọ nínú àgbọ̀nlé ẹ̀sìn. ẹ máa gbọ́ mi dáadáa o a níbi compassion àánú báwọn kan ò fi ní ìrò pé òun ẹgbẹ́ wà sí ojú burúkú náà fi wá wà wá bá àbá ti tàbá ti lò dáàbù kalẹ̀ láwọn tó bá jẹ́lẹ̀ àmì ìkan ni wọ́n máa ń fi ìtúrù ó dàbẹ̀ báwa bá àbá ní ọmọ gàgà wọ́n máa rí afẹ́ ní èṣù ní jẹ́mọ́ ẹ̀gbọ́n mi dáadáa wà láìbẹ̀ ẹ̀dẹ́ Saudi Arabia bó ṣe ní mọ̀sán fún yóò gbogbo ẹ̀yìn bẹ́ẹ̀ ti lọ ájì ẹgbẹ́ ẹ̀kọ́ mọ̀ látòrí àwọn tí jọ́ ń ti wọn Saudi tí bá kẹ́ náà wọn ẹ̀rẹ́ tó nínú gbọ̀ngàn wọn ẹ̀rẹ́ tó nínú nínú àwọn obìnrin wọn ẹ̀rọ àwọn ẹlẹ́yà fẹ́ wọ ìjáàbù black ẹ̀rọ àwọn ẹgbẹ́ tọ́tẹ̀ ló fi kéèkù white wọ́n sì manage ara wọn. àkọ́kọ́ tí ẹ̀sìn bá dá wà pọ̀ a níbi àrífòfò kí mọ́lá níbi tí àwọn àrífòfò kan ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ara wa. gbogbo ẹni tó bá ti já sí wípé ẹ máa gbọ́ mi dáadáa o ẹni tó nígbàgbọ́ pé ńlá ìlàhà ìlàhà kò sẹ́ni tó yẹ ká máa ń sìn àfọlọ́ wà sẹ́kúbálà kíbu látàná wà sẹ́kúbálà àwọn sẹ́kúbálà kíbu látàná wà láì kíbu látàná dojú kọ́ kírun lòun náà ń dojú kọ́ kírun àbọ̀wọ̀n náà bá wá gbégé ní o ń bá wá kírun ìjọba fẹ́ bá mi lọ àtúngbàwẹ̀ rọ̀mọ̀dọ́ náà ó tún bá wá gbáwẹ̀. tọ́lọ̀ ni olowo olówó lọ ọyọ bàtà sínú àdúgbò ọlọ́run lówó ọyọ àbọ̀rẹ́ níran ọlọ́ ájì ọmọ ìyá wa ni jẹ́wọ́ tí mo gbé ọmọ wa ni ọmọ wa ni ṣùgbọ́n a bá ti rí i pé áàrùn pé àgbọ̀nyé ẹ̀ṣẹ̀ lè ju ìwọ́n bá gbọ́ yèrè ètò bẹ́ẹ̀ má lè bí kí aláàbò kóhùn náà mọ́ rí ọtí bẹ́ẹ̀ tètè òun tètè pé ibi tágbọ̀ ní ìsìláàmù ẹgbẹ́ lónìí náà tó bá bọ́ọ̀lù dáadáa ọlọ́run lè kọ́ fọ́ sókè ọwọ́ ìwọ náà bá ara ní. ìwọ náà bá fà tẹ̀sán gángan fún ọ wà tí ń bọ̀ kó fún mi jù lọ. nígbà ọmọ ìyá wa kan táwọn tó ń lò já eré àwàdà ọba bẹ̀rẹ̀ sí ní ọba tó lọ ní ọba tó bẹ̀rẹ̀ lẹ́yìn ọdún márùn-ún àwọn tọ́pà ní báyìí wọn tó Wọ́n fà òun náà ṣe kí ni ọ̀fà. Ṣùgbọ́n tó bá ń fa àwa náà ẹja máa fà. Ẹ̀bà tó máa tó ṣe láì láti jọ ìjẹ́ tó lo káà ẹ̀tún jẹ́ kó tó tóbi díẹ̀ sí i. Ṣẹ̀bí báwa náà bá wà ní jẹ́ ẹ̀sùn àmì láti à á ní fẹ́ wà ní ẹ̀sùn àlọ́dẹ. Kí láti wá ìjẹ́ náà ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ Ìwọ́ tó wà ní two hundred level university ní láti à. Sọ́ọ̀tù bẹ́ẹ̀ lọ́kọ̀ wà tó ní level ọ̀dẹ́. Ìwọ́ ó lọ sí three kò tẹ́ bá nígbà òun bá bẹ̀rẹ̀ sí bọ́ọ̀dẹ̀ lẹ́bù ẹ̀sọ́ bẹ́ẹ̀ sì máa máa lé ìjẹ nígbà tí o ti sọ pé ọ̀tako láìláì làláwù ó ń kírun ó ń gbáwẹ̀ àwọn nǹkan kan ní ẹ̀sìn ni òbí ìlú ṣe àmọ́ fà tọ́ba fà tí ọ̀bà fà àníjọ́ já kú kọ́bọ̀ lọ já sínú já nàmà sẹ́gbọ́n mi yé ah. àwọn bá ṣe máa máa lé ìjẹ àwọn àlámọ̀rí kan bẹ́nu ọ̀rọ̀ Islam tó jẹ́ mọ̀tá inú ìjìkì àdíjá tó ń kìlà àfìjà mọ̀tá inú ìjìkì àdíjá tó ń kìlà àfìjà tó yẹ. a ní àwọn iṣu àwọn ọ̀rọ̀ ẹ̀sìn kan tó jẹ́ pé ẹnu àwọn onímọ̀ òkú lórí ẹ̀ a rí ọ̀rọ̀ méjì mẹ́ta lórí ẹ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ló jẹ́ àwọn méjì mẹ́ta lórí ẹ̀ àwọn tó sọ nọmba one wọ́n lẹ́rìí àwọn rẹ̀ nínú kùránì àtàdì àwọn tó sọ nọmba two wọ́n lẹ́rìí àwọn rẹ̀ àwọn tó sọ nọmba three wọ́n lẹ́rìí àwọn rẹ̀ èmi èdè ẹ̀ bá bá lọ títí lápẹ̀rẹ̀ mo wá farabalẹ̀ sọ bí ọ̀rọ̀ wọn pé ah, wàhálà ìmọ̀jẹ̀ àparọ̀ ọ̀rọ̀ ilé yìí ó sọ mọ́ òdodo sẹ́ẹ̀dẹ̀ mọ̀ kó gbọ́dọ̀ kí làwọn wá tẹ́lẹ̀ òdodo eléyìí tún mọ́ òdodo jàmbá ti sọ kankan fún yín ṣé èèyàn là ń sẹ́ àbọ̀ náà jàmbá bá là ń sìn ṣé sọ kankan fún ọ tó o bá rí pẹ̀lú àwọn àfọ àkóso méjì mẹ́ta jù bẹ́ẹ̀ lọ lórí ọ̀rọ̀ kan má lọ gbé àlùwàláwù àlùbàláwù ilẹ̀ àfáàkà àwọn àfáàkì gbé àlùwàláwù ni pé ká nífẹ̀ẹ́ nǹkan àbí ká kórìíra nǹkan jọ́ jẹ́ torí tọ́lọ́ jọmọ ẹ̀gbọ́n àrùn dáadáa tọ́lẹ̀tì bá ti pé sí méjì mẹ́ta mọ́tò ní pé ìfàásù ní tẹ́kọ̀ọ́mí kùránì tẹ́kọ̀ọ́mí bẹ́ẹ̀dù ìbù tó ti yé ìwó èèwọ̀ ló súnmọ́ òdòdó ìyẹn lẹ́sẹ̀ ráwọn àfẹ́ẹ̀sì tọ́lọ̀ bá pé sí méjì mẹ́ta jù bẹ́ẹ̀ lọ wọ́n wà dúró lórí nǹkan wọ́n wà ní wàhálà lẹ́bí náà gbúdú rọ́bà náà dé eléyìí làwọn àti ọ̀sẹ̀ lọ́nà fọ́ wá rè fún ẹbí ìtẹ́lọ̀ ní tí ò ní já ní pọ́ńdẹ́mù láǹtọ̀ náà ibi tí compassion àánú ti máa wọlé rè o ìjàmbá sọ̀rọ̀ nígbà náà ti wọlé èmi dúró lórí ìkan ní ìgbọ́dọ̀ rí wọn sí outback pẹ̀lú àlùyọ́ ẹni òfòyọ́ èyí tẹ́lẹ̀ rò pé lọ́jọ́ dodo màá dúró lórí ẹ̀ torí mi ò sèyàn.

ọ̀rọ̀ ká máa lo tẹ̀síwá ká máa sẹ́nà tí ọlọ́run ó ń bẹ nínú àwọn àfẹ́ẹ̀sì wọn ní èsì tó burú bẹ́ẹ̀. ọkẹ̀ tí ńlá tí ọlọ́run ọfẹ́ ṣe láàyè láàyè láláwù wádà wúlá ṣẹ̀lú kálà làwúlé mólíkù wà làwúlé amúdù wàhù àlàáfù iṣẹ́ ikọ̀ àmẹ́bí ni a máa pe either ten or hundred láàárọ̀ either ten or hundred nírọ̀lẹ́ má sálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wá jùlọ ẹlòmíì lè lọ́wọ́ ọmọ ìkàákà ọwọ́ ara ń fi kà àbójà ẹ̀ ọmọ ẹ̀ ṣe kan ẹnì kan ọ̀yàn fún ọkẹ́wò ọ̀fọ́ ọmọ aráńtì àmì kò jù bá lọ ń lò fún òǹkàlà kìí ṣe nǹkan kan agbára ẹ pé máa sọ òtí bọ́ọ̀nù ìṣírí tó ti ń wà láì ìdẹ̀túbá ò lè sọ ọ̀yàn wà lọ ìdúmọ̀bí láàrin nílá ìlà nílá wà tẹ̀súbà kò lè ṣe kí ni ìsọ̀yàn. àwọn tó dẹ̀ sí ṣe òfin fún sọ ìtọ́sẹ́kù ní ká fi ka òǹkà àwọn àfẹ́ẹ̀sẹ̀ kan ní òfin tó burú nípa àlùyẹ̀ àwọn kan ní rárá ànàbí òlù àlejò ọ̀rọ̀ tí mélòó wà ní ìsìn èmi wá rẹ̀ tó ń lo tẹ̀sùbà ìbátálámà sílẹ̀ èyí ń bí sí àbúrúkú mo ní ìtú ti ara báyìí. àwọn àfẹ́ẹ̀sì bàbá yìí kò fẹ́ àtàwọn mélòó àwọn àfọ àtẹ́lẹ̀ òsì tó burú a bá ti àfáàkì kan bí wọ́n tẹ̀lé fẹ́lẹ́ ayọ̀ bá ń lo sẹ̀lẹ́ òfin tó ń kà mọ́ bá parí yọ ojú fúlára tó ní kó bíbí àmì mo bá torí ẹ̀ bàbá ṣe mọ́ ní láàánú ẹ̀rù ìjúmọ́. òun náà wá rí i pé ìkalẹ̀ mi náà máa ń kàwé ẹ̀dá àwọn àbá aláfẹ́ òṣèṣẹ̀ ṣùgbọ́n ìka máa ń kà ìwọ náà tó ti kọjá àlà ọ̀ láàánú mi lójú bá ọ̀rọ̀ méjèèjì làwọn onílé máa sọ ní ìsọpá àwọn òfin ẹnu àbáwọn ọ̀dọ́ tó ń ṣe jàràjàrà àwọn àbá wa gbogbo ayé mà bá àbá mi bá ń kọ síra sọmárí ọ̀rọ̀ wọn nù irú àárín ẹgbàá nù àkáyì rọmọdún ọ̀hún sẹ́wọ̀n làwọn yà sí tó bá ti parí rọmọdún mo lè ṣe wà láìsà láìsè ọ̀rọ̀ sáà lè fowó yọ jákà sáà lè fowó yọ yóò tún jáde ọdọọdún bí ti máa ń jáde. ìjọba sí gbòkè. ọ̀dọ́ bí ti máa ń jáde nù èyí sẹ́yìn fi ń ṣe lọ́n tèmi ló pé ká fún oúnjẹ yọ kódà ọdún kó oúnjẹ ìlú ti yọ ìyẹn ìlú ti ń ṣe lọ́n ìyẹn ló lóore jù lọ́dọ̀ tèmi pẹ̀lú pé mo ti ka ọ̀rọ̀ àwọn àáfàá tọ́lá lè lo nǹkan yàtọ̀ sóúnjẹ pé nǹkan oúnjẹ wọ̀ a lè dúpẹ́ ìwọ́n dàrú èlé lóúnjẹ ìṣèlú nìkan jẹ́ ọjọ́ yorùbá yìí ọba kówó fún ọyàn ọba transfer rẹ̀ sí. èyí sọ báwọn àbá àsìkò yìí o látàyé àwọn sàádé. téèyàn bá lọ ta àdúgbò àbáwá ìgbìmọ̀ àti báńkì èyí ọ̀rọ̀ àwọn àṣàrò àwọn sálàbù lórí ẹ̀. ṣùgbọ́n ìtòrẹ̀lẹ̀ jùlọ́dọ̀ ọ̀sẹ̀ mo fi mo fi ń fẹ́ lọ́n èmi ọ̀rọ̀ sí lọ́mọ áṣì kí lè fi fi lọ́n o oúnjẹ mo fi máa yọ. nígbà mo ti délé ayé ìlú kàmíìrì mo wá rẹ́ nìkan tó lówó ní ìgbọ́dọ̀ sọ́dọ̀ outcast ìjọba tó gbọ́ mi yé òun náà tó wá gbọ́dọ̀ mọ́ ẹsẹ̀ lẹ́tọ̀ fún ọ̀sán àmà ẹ̀sẹ̀ rọ́ọ̀dù àtúwárà àwọn àfa àkàtà àwọn ẹ̀sẹ̀ tó aláṣẹ jù tá ló ń jẹ ní kámá sí òun náà tó ti kọjá àlà. ìyẹn lẹ́sẹ̀ láwọn àbá wa bí àbá wa àṣẹ Muhammad bin sọ́ọ́lì àyùsẹ̀ ní fàkíkù mo ní síra àwọn pọ̀ wà láì mo ní àwọn díẹ̀ torí pé bá ń ka síra bàbá máa wọ bí bàbá ṣe máa ń sọ̀rọ̀ fíkù nìyẹn wọ́n wà mú ẹ̀rí báyìí ẹ̀rí wọ́n wà dúró lórí ìtàwọn olóògbé lọ́sọ́ àwọn ní gbólóǹgbà máa ń sọ èyí tẹ́mi rò pé jù lọ́dọ̀ mi àrùn kí máa ń pè ó àrùn èyí tí mo rò pé kò lálàáfíà ni màndúrù wọ́n wà ní àrọ́jìhù ẹ̀ńdáka yẹkúnù màrìjúhán ẹ̀ńdàgọ́ eríta wà ní màrìjúhù ẹ̀ńdáka yẹkúnù rọ́jìhán ẹ̀ńdàgọ́ eríta èyí tí wọ́n rò pé lọ́fẹ̀sùn wọn lọ́dọ̀ ẹ̀ ẹni ọ̀fẹ̀sùn wọn lọ́dọ̀ ẹ̀ lónìí èyí tí ọ̀fẹ̀sùn wọn lọ́dọ̀ ọ̀rẹ́ wọn.

ibi tá a bá rí wípé àwa gbọ́ nǹkan kan yé ẹnì kejì gbọ́ yé a níbi pápá àwọn ọmọ rẹ̀. Jọba kí mo wí. A níbi pápá àwọn ọmọ rẹ̀. Kí ni mo wí? A níbi pápá àwọn ọmọ rẹ̀. Ẹ jẹ́ ìlú Àdìsá Búre rà tó wà ní Bùkárí, ìmọ̀ Mùsùlùmí náà gbà wá àtàwọn nínú àwọn àfà. Àfà wa Búre rà wọ́n ní ṣẹlẹ̀ ńlá kan ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ní ṣẹlẹ̀ àwọn àfà ayọ̀ ẹ̀kọ́ tó lé ní márùn-ún ẹ̀kọ́ ńláńlá tó wà báàlà àrọ̀bí yóò fi lè mọ́sí kí á di nàbí ìsọlọ́lá àyọ̀sálà nígbà bá nàbí ìbẹ̀ láyé lójú ayé ànàbí lárúbáwó oko lárúbáwá sí la pèsè àwọn ìdárúbáwó oko ọ̀gbọ́n kẹyé ìjọba àwọn ọmọ ọ̀la àfà even the same man ọ̀pọ̀lọpọ̀ wa àwa dúró lóògbòrò à ń fata àlelóṣèṣúbà àlelóṣèṣúbà àwọn aróko òsì ẹ̀mọ́ títẹ́ láìláìláìláwò àwọn alátẹ̀wọ́ wọ́n ti ra gbogbo ilé oko tán wọ́n ń gbé sọ òru lọ wọ́n ń rẹ̀ sùnú àwẹ̀ ẹ̀yìn sì ń fa sáàlẹ̀ ìtàkàtù ní títí ní owó ìyá àbá àlè bí yọ́ wọ́n dẹ̀ ti sọ àwọn ọmọ ìyá yìí ti kéde nìkan ní ọ̀nà ìyànà ọ̀fà nígbàdàn tí èèyàn bá ń lọ sí wo tẹ́ ẹ bá ti kó lálùpọn a lọ ṣerúra da wà ń bẹ̀ a bẹ̀ ń sọ fún pé ah nǹkan mọ̀ sí wa náà gbòòrò Ìbàdàn ìyànà ọ̀fà òjìnà sí bàbẹ̀ o ìwóró òdì sí ìyànà ọ̀fà ó lè mọ́ ju twenty five thirty minutes lọ o. wàláì nínú àbàtà àdé bàbá ẹyọ kan tó jẹ afọ́jú nìkan ló kú ibú kiri mọ́sálásí sì wà nù àbà àwọn bàbá bàbá ti kú tán wọ́n ti sọ àwọn ọmọ di christian bàbá yẹn gan tó jẹ́ mùsùlùmí ìyàwó ẹ̀ ti lọ sọ́ọ̀sì àwọn ọmọ ń lọ sọ́ọ̀sì bàbá ò lè rí nàmọ́ bàbá ní òun òun tá máa ń fa gidi sí wọn ìyàwó náà tó máa nígbà bá yá yín ẹ̀yìn náà bàbá wà sọ́ọ́ kí jésù ọ̀làjú yín bàbá yẹn ló wọ́n sọ fún wa pé àwọn àfa àtàmú ìsìláàmù wọn lọ àbà wọn èsì wọn sọ fáwọn ni pé gbogbo òṣòro tó bá rí ọba wọn káwọn òkú ní mùsùlùmí káwọn ọlọ ọlọ́ọ̀ mùsùlùmí táwọn bá torí ìṣòro lọ di aláfẹ̀wọ́ àbáwọn di oníṣẹ̀ṣe àwọn wà bẹ̀rẹ̀ orí ibu ayérayé mo ń sọ bẹ́yìn bẹ́ẹ̀ jókòó náà ìṣòro tó rí ọmọ ẹ̀bọ kọ́ ọ lọ máa pọ̀fọ̀ kọ́ ọ lọ máa sọ̀rọ̀ kò lè ní sọ̀rọ̀ ní ọlọ kódà kan bá lọ ajẹ́ pé tọ́ bá sọ̀rọ̀ ìṣòro ní ọlọ. ah etí mo ń sọ ìrọ̀pọ̀ pa wá lẹ́kùn mo débẹ̀ yìí bàbá yẹn àwa mobóòdì àwa pè inú bí àwọn aráàbà àwọn wòlò àwọn bá wà báyìí àwọn bá wá ṣe wúrà dá wà ní aṣọ eré àyẹ̀fò ìdíjọ́ méjì mẹ́ta àwọn bá bàbá sọ̀rọ̀ bàbá yẹn apadà mú wá sí bàbá nígbà táwọn àlùbáfọ̀ àwọn olólójú ṣùgbọ́n mú kádàrọ̀ ọlọ́run òun bàbá ti fọ́kàn òun lè ṣe a bàbá ẹgbà kádàrà ẹ lọ bá ọlọ́run bàbá yẹn súnmọ́ kó tó bá ti kú ọlọ́run bá ti sọ ọ́ sẹ́ bá ti sọ ọ́ sẹ́ tí bàbá yẹn bá ń bẹ láyé ọlọ́mọ ti ojú kékeré káàyè rẹ̀ ó ní àwọn àmọ́ fèsì kò wú jọ mi nípò bá yẹ ayé ẹgbà jésù bàbá ọ̀bẹ̀ ẹ̀rí rẹ̀ jẹ́mọ́ tẹ̀sọ́ ládàáwò mi ládùbáwò oko kọ̀tà àfọ̀ láàfà lọ mọ̀ ń sọ yìí kẹ́lí lọ́kẹ́ gbogbo wa náà a ní ìdí dáwọ̀ òde ní ogbó ìyẹn lè mí ṣe mọ́ ń sọ fáwọn kan lọ́mọ yá wa pé ẹ bá lo ikí mọ̀ lọ́mọ fẹ́ gbà àti báyìí àwọn nínú tó kù lónìí kí n ṣe bá wà á ìtọ́jú náà ló ìmọ̀ràn nínú tó kù kí n ṣe dá wà ánú gbóló ní wa a kẹ́ ń lọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan à ń kọ́ wọn lọ́wọ́ ni. àbá kálukú wa kẹrin àwọn àǹdé bọ́ọ̀lù síwájú Facebook àwọn oko tí ò làgbọ́ èjì dáwà ayé òdè bẹ́ẹ̀ dáwà ayé òdè bẹ́ẹ̀ rédíò làwọn ń wọ́n èkó nínú ọgẹ́ nẹ́tíwọ́ọ̀kì ogun ọ̀dà wọ́n mọ̀ wá bí bá wà ní a nídìí sísíkà dáwà kí èsè online dáwà ẹni ìdíkẹ́ mú kan náà ọmọ

ọkẹ́ bọ̀ sí kọ̀rọ̀ ká mọ́sálásí tó ti bẹ̀rẹ̀ sílé ọba ń jọ́ mi gaari ánàkọ́mọ̀lá wà láàyè pàkọ́ọ̀mọ̀ náà sùn lé ìyàkọ̀ mi sí òun báwọn sàábé ṣe ti dé lọ ee àbá wọ́n fẹ́ bounce heavily on men ẹ ìwọ wọ́n fẹ́ dí òun ìjọba ẹ̀ mọ̀ ṣe ṣe ṣe irú ìṣesùn ẹgbẹ́ bá ń ṣe pàṣẹ tẹ́ ẹ bá rí rú mi tẹ́ ẹ mọ̀ sí lárúbáwò òpó nílé tí mò ń bọ́ sí mọ́sálásí àfọlábí tẹ́ ń bá mọ̀ tẹ́ ẹ ti ti wá àti wá jẹ́ wàhálà ojú wo ni sẹ́ẹ̀dì bẹ́ẹ̀ ni àbá àbẹ̀ tí ó pèpè ní àbúrò ní burúkú ni wà á báyìí ni ọwọ́ ń sọ̀kò ní dá ọ̀fẹ́ àbíkẹ́ ẹ̀rọ ẹgbẹ́ ẹgbẹ́ kí n má dé sílà kí ìkẹwọ́ sọ bí aṣọ gẹ̀rì bí aṣọ aṣọ èbó ẹ̀rọ ní àbí kírísítẹ̀ ni ó ní mùsùlùmí náà ní ní o ọmọ lórí burúkú ní ẹnu wọ́n tẹ́tọ̀ ọdún mọ́ọ̀sì òdìdá àpọ́pọ̀ yìí ìsá ààrẹ tí ó ti wọ̀ bẹ̀rẹ̀ àlàkóta àràkà ipá bàbá sí àjà torí pé it is very strange kéèyàn ọmọ sọ síbò ìlú mọ́tàláàbù anabi wa muhammad anabi ni daoud bẹ́ẹ̀ni wàhálà ìwé wàhálà àbí ìwádìí Anábì ní wá àrí kú àlábáwò lè yí Fájìlán lè máa ń áwò Zàmúbá lè máa yìí. Nínú ìwáyà ní Anábì ní Dàúhù látẹ́sírì mọ́hù. Dàúhù látẹ́sírì mọ́hù. Anábì ní ẹbí ilẹ̀ ẹmọ́ sùgbò sọ̀rọ̀ nígbà tí ìjẹ̀jẹ̀ bá sọ̀rọ̀ mọ́sálásí. Táwọn amọ́kànlá sùgbò. Bàbá Sọ́lù ìdèmí nìbálàyé tó pọ̀ àkọ́kọ́ ẹ̀ dàpọ̀ wọn la ẹ lè kó bá alábala ètò ìnira ìnira ẹ̀ ẹlẹ́sìn yà bìtì ìwé kan ojú kan lọ yẹ kọ́ńtọ̀n ààyè tẹ́ ẹ̀ ṣẹ̀ wà lóhùn sípò rẹ̀ débi tó débi ẹ̀tọ́ kọ̀mplikéètì wàhálà àtẹ̀tí wàhálà bá tẹ́lẹ̀ jù ìkan kéré ìkan tóbi ẹ̀ má lè di kéke bó ṣe ń pọ̀ kọ́nà kan ìlú tẹ́ ẹ bá wá fún ìwé òní bẹ́kẹ̀ ní ojú ọ̀gbẹ́ wá gbé màdàmà káàkiri yọmọ gbé nǹkan ọmọkùnrin ẹ̀kí ìtọ́ ọmọ wa káàkiri mọ́tálásí ẹ̀sìn pàwọ́ aláfọ̀fọ̀ bá ọ̀nàbí ilẹ̀ ẹbí rẹ̀ o sẹ́ni tó ń pè ní sájírù òṣùwọ̀n kan tá a fi máa ń bomi ní bíi dálùmù bíi tábúwé bọ́kẹ́ẹ̀tì zanubu náà bíi bọ́kẹ́ẹ̀tì ànàbí ìdílé ká ní pé ọ̀yá ẹ̀bùnmi kóńgò kan àbí ẹ̀bùnmi bàṣíà àbí ẹ̀bùnmi garawa kan sí ànàbí ilẹ̀ ẹ̀dọ́ mi sí i fa iná máa bù ìtò mọ̀yá fàrí náà tẹ́rẹ́ ní sàábèrè wọ́n bèrè dìde lẹ́yìn tí wọ́n máa mú nǹkan fáwọn èèyàn ni wà lámútó bá àfún màá ṣàrí wọn à ń gbé yín dìde tẹ́lẹ̀ máa bára ní àwọn èèyàn sọ́lù sọ̀rọ̀ lọ́wọ́ àrí ìwẹ̀ tó ọwọ́ ẹ̀mọ́ nù fún ọ̀bá bọ̀ ọkàn ẹ̀dùn ilé lórí ànábì wa ẹ̀ láìpẹ́ bàbá sọ́ọ́lì àlùfẹ́ nínú sẹ́rí wọn wọ́n láti ẹ̀rí ìkànnì lórí àlọ́rúgbúrú bìrì dáhà àlọ́rúgbúrú bìrì tí ọ̀bá mọ nǹkan pẹ̀lú ẹ báwa bàbá ọba lórí ìwọ́n àdúgbò yín lọ́wọ́ àdúgbò ń dojú kò ní Ewa wà wá wọn wúkú bá wọ́n wá ó tó wá padà ń bẹ́ẹ̀ ó ti ní màbá ó ń fẹ́ ẹnu ni aládàáwò ní báwọn. Anabi ti àzúgbò sí aláìmàkánì lóòótọ́ dẹ̀ ní aláìmàkánì kìí ṣe kọ́ kó ẹ̀gbin bá Anabi ṣe wá fún wọ́n ló wá sọ gbóló nǹkan tó lágbára ó ní wọn lọ aláwùmọ̀ rahamu ní wàrahamu muhammada wàlátẹ́rí amúbáàdà náà àhádà ó ní wọn lọ èmi àtànẹ́bí nìkan ní ọkẹ́ mọ́kẹ́ ọbẹ̀ ọlọ́run tàbí ṣe ṣùgbò tí ṣùgbò tó ṣùgbò ìdí ọlọ́run náà lọ́pàá o ilé ọlọ́run ṣùgbọ́n ìnira tó wà bẹ́ẹ̀ fúta àbí. jọmọ sọ ẹ ráàánú àbẹ ráàánú òbí ẹ wo àdúrà ìjọlọwọ oko ṣe ọlọ́run èmi àbànàbí ni ọkẹ mọ́kẹ́ àdàbí wa ni ọlọ́run kẹ gbogbo àwọn tàbí tó ń wé oríṣi ọlọ́run ṣe kí ni o ẹ̀kọ́ kan tó lọ́wọ́ bá wa náà sẹ́nìkan bá ṣe ń bá wa rò bá burú ni ẹ mọ̀jà àbàbùrú kan ó lè jẹ́ pé kọ̀ lánìyàn táwọn tàbí lánìyàn àbùrú wọn lánìyàn àníyàn pé ilé ọlọ́run à ilé ọlọ́run lọ́fà ọlọ́run bá ní kí ànábì wà pọ̀ ọ̀dà àsìkò ní títà ẹ̀jọ́ tán ẹ jẹ́ kí sáré wọnú abala mi ẹ jẹ́ kí n lọ ibi tó ní í ṣe pẹ̀lú àwọn tára ń ní tá a bá ń bá wọn rí léèrè onídùúgbìnú mi ò ní lókè mọ́ sọ̀rọ̀ nílẹ̀ ìyàwó sí ara ni tá ń bá wọn rílé ìwọ ìjẹ́ ẹ̀mú rẹ rọrùn ń pa ara ń tí ìsìláàmù kọ wa agbọ́dọ̀ láti wọlé nínú hadithi ní ọjọ́ kan anábìwa Muhammad sallallahu alaihi

ìnira ìmọ̀ wàhálà fẹ́ tó ti ń parí. Ànàbí fa Arúsálà ìlànà ìsáàrì Fàlámúyẹ́ jí ẹ̀yìndà wúnà ṣáíà. Jẹ́mọ́ àwọn tá a bá jẹ́ olórí, mo ń wò pé àwọn olóṣèlú lọ́wọ́ náà máa tò wá tó wà ká máa bá wọn tó gbogbo. Ẹ̀yin tẹ́ ẹ bá tún àwọn olóṣèlú ẹ sọ fún wọn. Wàhálà ìkálà àwọn èèyàn lòdì, ebi ń pa àwọn èèyàn àmọ́ àwọn kan tí wọ́n ń ṣe dáadáa bẹ́ẹ̀ amẹnìyàn pẹ̀lú mẹ́nu sábà oníbàdàn kódà inú bàbá àwẹ̀ bẹ̀rẹ̀ oníbi olùtàkì bẹ́ẹ̀ni táwa náà. kèéṣe torí pọ́sẹ́ǹtì tẹ̀lé o wà láì ọlọ́ọ̀lọ́ mọ iye àwọn ẹ̀dá ọlọ́run tí wọ́n ṣe bẹ́ẹ̀ fún wa lójoojúmọ́ táwọn olùpàdé ìgbà aléyá ó ní ìlànà ìwọ̀n àbáwọn èèyàn. gbogbo àwọn olóṣèlú bá láàmú lójú tó tẹ́ pé látara bí ẹnìkan èèyàn five thousand jẹun

tó bá yọ sàká fún yín ẹ lẹ́tọ̀ọ́ sí sàká èmi rọ̀ ṣùdájú mi ò lẹ́tọ̀ọ́ sí sàká ẹgbọ́n tí wọ́n sọ mi ò sé kí tí n bá yọ náírà kan ní sàká mo wá wàhálà fún àmì wájú ọlọ́run lónìí tí wọ́n sọ̀rọ̀ yìí even bí five years ago èmi gan ti yọ sàká lórí ìsìnkú mi alhamdulilah school mi wọ sàká ṣùgbọ́n mi ò tí wọ sàká wọ́n lè èmi ò lẹ́tọ̀ọ́ kẹ́lẹ̀ kó ṣùgbọ́n mo lẹ́tọ̀ọ́ sí sọ́dákọ̀ bọ́bá mo ní sọ́dákọ̀ ten million máa gbà sọ́dákọ̀ mi kẹ́lẹ́ ìbá owó bàtàrẹ́ tí n bá yọ náírà kan bẹ̀ mọ́ wọ́wọ́ aláfọ̀rọ̀ àmì wájú ọlọ́ ìmáàmù tó lówó lọ́tọ́ bá yọ sàkà fún ọtọ́ ọba yọ ọbẹ̀ ọ̀dára wájú ọlọ́ ẹ̀tọ́ àwọn olùkù àìmọye àfọ àtàn lówó lọ́tọ́ àwọn náà nílé ẹgbẹ́ tání mọ́tò tání gbogbo ẹ̀ wọ́n kó yẹn lọ bákà àwọn èèyàn lọ́tà fún wọn tó fi ẹ́ wọ́n tún náwó ní bísíǹsì wọn ẹni wà láwájú ọlọ́run

àdúgbàkọ́ ẹ̀yìn sàbí èmi alàrọ́jù yìí kò háza aláìlàtà àròhìmọ̀ àti olórí tó bá rí pé ìnira ń òun ọ̀lágbára àti sọ́ọ̀fẹ̀ tó bá lè wo ta ní ọ̀sọ̀ ọ̀fẹ̀ tó ṣe bẹ́ẹ̀ àdàbí rò pé ọ̀nà ti dí lọ́dọ̀ sí gbogbo ìyàwó mi wọ́n ní òṣèlú jẹ́ ní ẹ̀kọ́ kan tó nu ẹ̀yìn owó ta ìjókòó sáàlẹ̀ ní lẹ́gbẹ̀ẹ́ àwọn ìyàwó àná oúnjẹ a máa sánlé má ẹ̀ lálé ọkọ rẹ̀ má burúkú sọ́fẹ́ tí ọ̀wà lọ ronú má ọ̀nà ọ̀pá mi ti ń ronú obì kan wọ́n lọ sọ̀rọ̀ sọ̀fẹ́ jẹ́ ọkọ ọ̀kadà kò jẹ́ lọ́dọ̀ òun mọ́yá ìyàwó ìkan ló sọ̀rọ̀ sọ́kọ ẹ̀ àwọn yálégbé kan ni ẹ̀yọ́ àtọ́kẹ́ lọ́mọ yá fàárẹ̀ èdè ilé bá sọ lọ́mọ sáré kan dá yẹ̀fẹ̀ mórí ìlú òkú ọ̀nyàlú wọ́n tó tọrọ lẹ̀gẹ́ ọkọ̀ nítorí ẹ̀sùn owó ra lẹ̀gẹ́ ọ̀nyàlú ege ṣé bá ń bẹ láyé torí sí lọ́rọ̀ máa dúpẹ́ aná bí ọlọ́run là ń sọ yìí sẹ́gbàdì sí ní ìṣẹ́gbọ́n ti di oṣù méjì bèèké èrú kíẹ́ nínú ilé àmẹ́bí wa Muhammad ìwé ẹ̀gbọ́n rẹ̀ àmẹ́bí òní ìkànnì tí ọ̀pá lè jẹ ẹyọ kan wọ́n bá ní ẹ̀yìn tàbí èyí tàbí ọ̀bà gbàlejò ilé ìkan ni wọ́n bá náwọ́ nínú ìwà ayé àmì wọ́n ní tọ́lá àmì lọ́bí ara àwọn tàbí mẹ́wàá tán gbàwé àlùfọ́n náà látàlé àwọn tẹ́tàn ṣe rìn o ọba mo lọ lé ìgbà tóun náà tó délé tó yá àsìkò ìyàwó tiẹ̀ náà ni à wàláì kò sí kankan lè máa ń dì ìlà kùtù sọ̀bìyà oúnjẹ tó lè yú ọmọ kékeré ni lọ́wọ́ kò lè yú àgbàlagbà à ó ní tọ́ba rí bẹ̀rẹ̀ sọ ọmọ tí ó ṣẹlẹ̀ gbogbo àwọn ọmọ wa na òbí léèrè á kó wọn lóorun lálẹ́ ní òní ìjà ebi ọ̀pá àwọn ọmọ wa sùn ìwọ tó ọjọ́ wúlò tọkọ rẹ bá sọ bẹ́ẹ̀ tó ò ní jarí wọn lọ tó dẹ̀ ní gbogbo kẹ́ láwọn márùn-ún wà sùn lébi àtọ́ ọ̀gbádùn lò àwọn tó gbádùn là ń sọ̀rọ̀ wọn wọ́n kún ọmọ ọmọ sùn lébi àwọn ọmọ àwọn ọmọ na wílé yìí yìí kódà wọ́n ju méjì lọ wọ́n sùn lèdì ọkọ ó sùn lèdì ìyàwó ó sùn lèdì orí àlejò kètò wọ́n gbàlejò àlejò bí wọn ò mọ̀ ní ṣùgbọ́n mùsùlùmí àlejò ànábì sọlọ́lá àlọ́sọlá lọ́yìn fún ọ̀túnlì láàkóso àwọn àdìsí ní ìkẹ́kà gbogbo ẹ̀mí tó bá dìbò ẹ máa gbọ́ mi ò ní àdìsí o ó ní sórí tó ọba dìbò oúnjẹ wá ọ wàá pa àtùpà àtẹ̀mí àtiwọ́ àtàwọn ọmọ látúwí ibùdó nàná láìlà inú wa yìí yóò pa sóko lálẹ́ ìmọ̀jùmọ̀ kò sí gẹ́gẹ́ bí ọlọ́run wa àfẹ́fẹ́ ẹ̀ bá jẹun alẹ́ ẹ̀ lè ṣe kéde ẹ̀ lè kú àwọn tàbí rè torí pé wọn jẹ alẹ́ èbìtà fún bá àjọkè tó ti lọ tọrọ owó kí mọ́sálásí kí ni ẹ máa bí nínú ẹ̀sán àwọn àlékún jẹ̀mọ́ náà bá àná mo ti jẹun kẹ́yìn àyàbọ̀ bá ní sọ̀rọ̀ lónìí o ọjẹ́ ń sọ sáà náà alẹ́ lásán ni ọjọ́ ti lọ sọ̀rọ̀ owó àfọ́ ògbàdùn àmẹ́bí náà délé lálẹ́ wọ́n ní òṣò oúnjẹ àwọn ìyàwó ẹ̀ sàbẹ́ tó tún mú àlejò lọ́lé wọ́n ló ń jẹ tó ju ọmọ kékeré lọ́wọ́ àlé òun sùn lébi ìyàwó sùn lébi àwọn ọmọ sùn lébi ìwọ̀n bó ń jẹun ìyàwó wa paná ọwọ́ àgbè bí ẹni pé mọ́wọ́ lọ ọlọ́ àwọn ọwọ́ òun àtàlejò ń kára àlejò nìkan ló ti jẹun sáà àǹfà wọn jẹun sábà ìgbò òdìjọ́ kejì ànàbí òsì inú ilé pẹ̀lú wọn jìbìrì ìlú ju abá tọ́lẹ́ à ìjọba àjọ náà ló ṣe lórí wàhálà yìí tó ṣe iná ọlọ́run jẹ wọ́n nígbà tó di jọ́ kejì báyìí ànàbí wa ń sọ fún pé ee làkọ́dí rìwáyà méjì ni àti làkọ́dí àjábá lọ́rù àgbàwájá ńlá níbòmí ìjọ ìkà nígbà òṣèlú ọ̀nà akọ̀jọ̀ náà lójú. Ah, ó sọ náà lẹ́nu nínú ìwáyà yìí ọlọ́run mẹ́rin ìdùnnú pé tó lè ṣe báyìí òun ọmọ àlejò tí wà ọlọ́run ti ọlọ́run sọ fúnra ní náà fún wà láwọn náà ọ̀sọ̀ọ̀sọ̀ èmi ojú tó bá ẹjẹ́ àbọ̀ síbò mi. ṣé wá rí ọ̀rọ̀ kálà ló máa sì bó ti kọ́ mẹ́bí compassion ìwọ̀n bá tí wọ́n sọ́bẹ̀ ọdún tó pé mùsùlùmí máa ṣe kí ni kálà nú ẹran ọkọ àtìyàwó àwa àti èèyàn àwa àtẹnudọ́ra bísíǹsì papọ̀ bàbá àti ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn eléyìí gbogbo ẹni tá a bá ti bá a ṣe láyé wa ẹjẹ́ àmọ́ sí kéde ẹ̀wọ̀n tí a máa wọ àánú ẹ wá já bọ́ sórí abala mi social responsibility máa jẹ́ láǹdẹ̀ ọ̀. ìjàmbá ẹ̀rí ẹgbẹ́ àti mo dé yíyọ̀ lóṣèlú tó mẹ́tẹ̀ẹ́ bẹ́ẹ̀. tó lára ń tí ọ̀jẹ̀ káwọn èèyàn mọ̀ pé ìsìláàmù ẹ̀sẹ̀ àánú ni ẹ̀sẹ̀ kí la pè é. ẹ̀sẹ̀ àánú ni. sẹ́ẹ̀rí social responsibility àwọn nǹkan tí ọjọ́ ojúṣe wa tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwùjọ pẹ̀lú ọ̀rọ̀ kí mo pè tí a bá o pẹ̀lú ọ̀rọ̀ kí mo pè é ẹjẹ́ àwọ̀ díẹ̀ ń bẹ̀ ọ̀pọ̀ tí mo kọ sí i ṣùgbọ́n àwọ̀ díẹ̀ ń bẹ̀ kọ́lọ̀ ń tọ́ wa sọ́nà. Bẹ́ẹ̀ni, whether we like it or not, we are social animals. A lè dá wà. Àwùjọ bẹ̀rẹ̀ látàdúgbò bá ń gbé nínú aláàdábù lè mú fún ọ ìmáàmù wa Bukhari ọ̀pọ̀lọpọ̀ wa ọlọ́ọ̀ni kan kẹ̀ máa ọlọ́ọ̀ni kan fáàsù wa tá a bá lo sọ́wọ́ àná àyè ọlọ́ọ̀fù ní kẹ́lẹ̀ afẹ́rù ẹ̀mọ̀ kí mo láṣẹ ṣé kí bá wù nínú àyè nínú aláàdábù lè mú fún ọ ilé fọ́ọ̀tù làpọ̀ọ̀tù ogójì lápọ̀ọ̀tù ogójì lápọ̀ọ̀tù ogójì níwájú ogójì lẹ́yìn ọjọ́ one fifty houses kí fifty houses alẹ́kọ̀ọ́ká ṣe dáadáa sí i. tàbí tàbí lè fáàsì náà wà bá a èmi pé ọkàn mi ọ̀sán pé mo mẹ́wàá ọ̀tún wà ní ọkàn mi ò ní mo fáàsì ọlọ́run ní fọ́tà kò ń jà tá a bá ṣe kódà ilé márùn-ún ọ̀tún Yàtọ̀ sí yóò, àwọn nǹkan ọmọ àdàwà pọ̀ lórí ọ̀rọ̀ àwùjọ kí làwọn ojúṣe wa bọ́ yẹ kán máa rí pé á ah, àwọn mùsùlùmí eléyìí mùsùlùmí dáadáa ni wọn. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀ alìmẹ̀sán ìlànà. Jàmá ká máa ṣe dáadáa. Jàmá ẹ̀ gbọ́ mi dáadáa o. Ṣíṣe dáadáa yẹn ìtòkó sínú tó pọ̀ mo ní nsọ àsìkò papọ̀ mọ́ màmá lọ bùlá ìjọba ti ti lọ lọ. bẹ́ẹ̀ ni gbogbo àwùjọ tá a bá ti wà ibi iṣẹ́ èyí bẹ́ẹ̀ pé sáàbù kù kan náà ní òṣìṣẹ́ ìjọba ní ọ̀gá ọ̀gá dráìvà àti kọ̀ǹdọ̀ nínú ẹgbẹ́ ọmọ tó kó fún tọ́jọ́ máa àwùjọ káwùjọ bẹ́ẹ̀ bá wà ẹjẹ́ kan máa rò ní wípé ẹ̀ ń ṣe dáadáa dáadáa ni tọ́jọ́ pé téèyàn bá fẹ́ ṣe ọ inú òní ó dùn ẹ máa ṣe báwọn ẹni ojú pa ẹkún lójú ẹni tó ní ṣòro kan tẹ́ ẹ bá lágbára àtikún lọ́wọ́ ẹ̀kan lọ́wọ́ gbogbo orú àwọn nǹkan yìí jaman ó ti kúrò ní àwùjọ ẹlẹ́kejì ìfọ̀ àámù náà jaman ti kọ́ ẹlẹ́kejì àámù náà ní màá fáwọn èèyàn ló ń bẹ́ẹ̀ nínú àdíìsì ànábì ní afdọ́lù sọ́dákọ̀ sẹ́ẹ̀mọ́ sàárà tó lóore jù jàmẹ́ ẹ̀mọ́ gbọ́mí dáadáa ànábì ní sẹ́ẹ̀mọ́ sàárà ànábì wá sọ nǹkan mẹ́ta nǹkan mélòó social responsibility sẹ́ẹ̀dì kan mẹ́ta tí wọ́n bẹ́ẹ̀ sọ yìí ọ̀pọ̀lọpọ̀ wá fèèrè kí mọ́lá ajé àwùjọ ti hílà alámẹ́sì sùúrù rọ́nù. àbúdíkílá ìdùnnú kó o máa fa ìdùnnú àwọn èèyàn fa fọ́mọ́lá bá wọn ìwọ́n tó jẹ́ wà bèèyàn jọ ń gbélé ìmọ̀ kọ́ kúrò àdé lòdì ọ̀ wà ní sókè láago lójú láwọn òní jẹ́ sọ sọ ọ̀fà ìdùnnú fún wọn bá ẹ̀yin tẹ́ ẹ̀yin ọ̀dọ́ tẹ́ máa ń yẹ báńgà ní dísẹ̀mbà thirty one mọ́júmọ́ january kò yẹ ká rí mùsùlùmí náà ní o bá a bá rí mùsùlùmí náà ní léèrè tó lórí ire o ọlọ́run kó borí sí ọ̀pọ̀ mọ́ ọ̀gbìn wà láì ládùúgbò tí mo gbé ní two thousand and five ọ̀sẹ̀ twenty five just last year màmá kan kú january one wọ́n rọ́ọ̀dì ẹ̀ lọ sí tìlóògì àwọn ọ̀dọ́ àdúgbò wa tó ṣe bẹ́ẹ̀ ní twenty twenty five lọ́jọ́ twenty six wọn ò yà sùn wọ́n ní báńgà lábàálẹ̀ mọ́tìmọ́ báńgà pẹ̀lú ọbẹ̀ ní five million mùsùlùmí ló sì pọ̀ ládùúgbò àwọn ọ̀dọ́ mùsùlùmí lọ́pọ̀ jù lọ. ìdí ìwà lè máa ṣe ìyàwó ìdí lè máa rówó ara mú owó tó lè ń ṣe báńgà tuntun látàlẹ́ pápá àwọn báńgà tí èso ń tẹ náírà àwọn báńgà thousands of naira. ìjàmbá ẹ̀ gbọ́ mi dáadáa gbogbo ọ̀nà tó ọba lè gbà ìyàwó lébọ̀ rẹ̀ fẹ́ mọ ìwọ́sùn ní mọ́tò ọba bá wọn gbé lọ sí ọtí ìdọ́kọ̀ ní áwùn tó bá tún tẹ̀síwájú sí ọmọ máa kú mọ́ nú ọba bàrẹ̀ sí ọba bímọ nígbà yọba máa ń sẹ́pẹ̀ ìwọ̀n kò lè dáa fún yín ẹ̀yin ẹ̀jẹ̀ rẹ̀ sọ̀rọ̀ wọ́n ló tọ́ bí ní bóòtù fún márùn tọ́ tó ń gbóbi èyí dé ọmọ abúmọ́ ní àbọ̀ òfin rẹ́síkì aládùúgbò rẹ̀ kí ọwọ́ gbọ́dọ̀ tó sọ wàhálà ìkíní ọ̀pọ̀ sílẹ̀ nígbà tí àwọn ẹbí wọn congratulation ó kò wọn ah, alhamdulillah alhamdulillah yóò tọ̀ rẹ́rìn kí ló ti bọ́ lóore o ìbọn náà mọ́ mẹ́rin kan fẹ́ ké kọ́ lára sọ léyà yọ ra tàwọn aládùúgbò rẹ̀ nígbò tó dáa nìkan àwọn kan ló ń lòrò àwọn wọn ni ẹ̀yin Yorùbá ẹni sòrò ìwọ mọ̀ wo àwọn tó ní wọ́n lòrò àwọn ìwọ máa lòrò àwọn ọkọ̀ wọn gba aládá lọ náà lòrò ọ̀hún wà lòrò àwọn òfin àwọn wọn gba aládá ìjọba ẹ̀ sọnù ìwọ òfin sọ owó òfin gba aládá jama àǹtúndínlá àlànà àwọn tẹ́kíríyà á ní ùdá iná ẹlẹ́kẹ̀jì ni ẹ tó bá jẹ lòdì kẹ bá bú lòdì. Àjàmá social responsibility. Ìfẹ́ràn aládùúgbò yìí ni ẹrí tí ń rù ó fi rù ó fi fẹ́ kù ìgbálẹ̀ gbèsè ní wàhálà ìgbèsè ní. Sẹ́rí ìsọpẹ́ nìkan lè sọ́sọ̀rọ̀ gbogbo àdúgbò. O lè sọ́sọ̀rọ̀ ibi iṣẹ́ o ò lè bá sọ̀rọ̀ family gbogbo bí ọba wà láyé ẹ̀ tó o ti ń socialize láwọn èèyàn àní ọjọ́ kan máa rí pé ìsìláàmù ló lójúṣe àwọn ojúṣe omi kọ́ ọba wọn san gbèsè mọ́sọ̀rọ̀ tẹ́kù ẹnìkan lọ yáwó èlé ọba dìbò ẹnìkan kọ̀ yáwó èlé ìyàwó ẹ̀ tí wọ́n sọ pírẹ́sàn fún ta ló kọ́ bá fẹ́ gbèsè náà méjèèjì ọlọ́pírẹ́sàn tó lówó èlé òun tọ́ba kọ́ sọ́fà díẹ̀ ọlọ́run kò ní ìdèjọ́ ọba yà. bí àwọn tó máa ń yáwó lórí application nìkan yá bí one thousand and nine naira ó lè ju over one million láàrin ọdún méjì ẹ̀rọ kó kó rẹ̀ sí lórí ìbú. èpèsè ọlọ́run fẹ́ ló ń jà wọn èpèsè ọlọ́run fẹ́ nù. jọ́mọ́ ṣe sọ dáálì dìbò yín àwọn èèyàn jẹ gbèsè lọ́mú ìlú yìí wọn ọ̀tá tẹ́tẹ́ wọn ìyàwó èlé ìtúwọlé fún wọn òjò gbọ́ ìtàtà wọ́n dẹ̀ fẹ́ wà rẹ̀ jọ sí i ni mo fẹ́ sọ fẹ́ yẹ̀wù mọ̀ ẹ̀yìn òbí là ń ṣe wá àti ìfúnlóyìn ẹ má sọkàn yín doní gbèsè ẹ má jọkàn yín ọmọ ronú ọkùnrin ní òjì ìbò ṣùgbọ́n ti kú ayé ìkẹ́ ń lọ ní òun náà rẹ̀ bí dàrú kò yé tọ́ba jásí pé public school lábára ọkọ rẹ̀ dàpọ̀ bá bẹ̀wò ẹ̀yìn òbí wà lẹ́kọ̀ọ́lọ́kọ̀ ẹ̀yìn òbí àtẹ̀wò ní lásìkò yóò mọ̀mọ́ tí mo sọ ẹbí fàwọn kan lórí burúkú o kí ládàáwò kọ́ fúnyà kọ́ máa lọ pọ́ọ̀bù ìṣù wà lẹ́ẹ̀ni ọ̀rá dẹ̀wò àwọn ń bá aláàmọ́ ọmọ ìyá wa kan tí ti bá lọ ọmọ mi ọ̀rẹ́ mi kọlọ̀bára public school ẹ̀ eh, kọlọ̀bára primary school a sì sí kí bàbá yàwó sọ̀rọ̀ ìyàwó bá yarí àwọn ọmọ ọlọ́ public school ojú ọmọ àtọ̀wọ́ láti ojú ọ̀pọ̀wọ́ ní tí ọ̀ nínú pèsè ẹ̀mú nínira ẹ̀ẹ́tò fara àmìra wọ́wọ́ kú bí sọ́sọ́ pé ọmọ yóò kú sí public school ní èmi ọ̀lọ́ primary school láyé rẹ̀ bẹ́ẹ̀ màwé ní ìforí rẹ̀ ní kí ni wàhálà fẹ́ kóra yín sí mẹ́ ọkọ̀ rẹ̀ ọ̀làgbára fúláàtì ilé ẹgbẹ́ sí àpò àpò ẹgbẹ́ bẹ́ẹ̀ èmi délé fèsì à ń fèsì ọdún mẹ́wàá ilé ara mi mò ń gbé lónìí náà kí ni wàhálà tẹ́yìn òde káwọn ọkọ̀ ní síná à ń sọ̀rọ̀ social responsibility àdàbí ilé kẹ́ẹ̀bá san gbèsè ìwọ ló ń tí ọkọ rẹ sínú gbèsè convention nígbà táwọn fámìlì rẹ ti wá pàápàá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá ìyàwó tọ́lá ti ń tẹnu ọmọ fámìlì èyí ò ní fẹ́ sẹ̀ wọn ẹ̀yin ìyá ìyàwó yìí náà sọ́kọ́ ìjọ lọ́kọ́ bí ẹlò ẹ̀kí mẹ́rin ẹlò ẹ̀ mọ́sọ̀ ọkọ̀ ọmọ yìí lórí gbèsè ọkọ ọmọ yín ẹ̀ṣẹ̀ wọn látẹ̀lẹ́ sí ọ̀n pàpọ̀ five thousand salary ọmọ yín ìyàwó àfọmọ mẹ́ta wà láì lásìkò tá a wà ìkò ojú wọn lóṣù wà láì tà láì ìkò ojú wọn. nínú ẹ̀ wọ́n tún wá máa sanwó oṣù láàrin ọmọ mẹ́tẹ̀ẹ̀ta láàrin táàmù kan owó oṣù bíi ti one way five thousand tó ń bẹ́ẹ̀ fọ́wọ́ aláàbọ̀ra yín ibù kẹsàn-án owó oṣù bíi ti twenty thousand ọ̀làbàrẹ̀ yọmọlọpọ̀ bíi sùkè sáàdẹ̀wò tó bá yá ọlọ́pàá ẹ̀ríkà iná ọ̀rọ̀ ṣe pos business ẹ̀ ń ta gáàsì ẹ̀ ń ta kẹta ẹ̀ tún rówó sí ọ̀rọ̀ ẹ̀ mú lọ. àmẹ́bí lára ń bá òbí mọ̀ pé ah, mùsùlùmí dáadáa ní ọ́ sàárà tó ní ẹgbẹ́ ń tọ́jẹ gbèsè ẹ bá fẹ́ kí ni o. a ó tún bẹ̀ ìmọ̀ òun mú kú bùbá tàbí ká ẹ gangan búrẹ́dì ṣùgbọ́n wọ́n lo búrẹ́dì kọ́ máa rìpléṣì oúnjẹ bí ká ní búrẹ́dì ní ìlànà èèyàn ká ní kí ni o búrẹ́dì tó pẹ̀lú pé ẹni tí ń fún fámílì ẹ̀ ní búrẹ́dì tó búrẹ́dì jẹ́ oúnjẹ ni ẹni ebi ń pa ẹfun ní kí ni o ẹfun ní kí ni jamaa ẹfun ló ń jẹ ìyẹn wà nínú bá ti máa wúlò gbogbo àbúrò bá a bá ti wà ètò ẹ̀kọ́ jamaa tí mo lè gbogbo àwùjọ bá a bá wà ibú lè sọ àwọn ọmọ mùsùlùmí dá láì lẹ́kọ̀ọ́ gbogbo bẹ́ẹ̀ bá lè ṣe ẹ̀ṣọ́ bishop brothers ní ìlú àwọn tẹ́ ń ṣe obìnrin kan òpó ní tí a nínú àwọn tó ń sọ́fà jù márádọ̀ fún nínú àwọn tó ń sọ́fà jù lásìkò àwọn opó àtọmọ òmùsọ wà bẹ̀ wọn ò ní bàbá wọn ò lọ́kọ tí ó ṣètò fún wọn kódà ìmíì kéèkù kọ́tọ́dọ̀ wa àwọn gẹ́gẹ́ ń sọ̀kọ́ ọ̀tọ̀ làárẹ̀ sí ti wọ́n ọ̀tọ̀ làwọn ọmọ tí wọ́n rí ẹ̀kọ́ lọ ọ̀tọ̀ lówó ilé tó ti dì ọlọ́pàá tí wàá mú wọn dánwò ẹjọ́ torí tọ̀ náà gbogbo ń fáwọn tó jẹ́ ọmọ òrukàn àbáwọn fẹ́ pé bàbá wọn bẹ láyé lẹ́sìn ilẹ̀ jù ni wọ́n ọ̀nà tẹ́ ẹ bá lè gbà kún ọ lọ́wọ́ ẹ kún ọ lọ́wọ́ ọlọ́pọ̀pọ̀ àwọn ìyá wa tán ṣílẹ̀ láti sanwó lẹ́sàn rí mọ́mọ àwọn ọmọ ìyá wa kan àwọn náà sanwó oṣù tèmi àwọn ọmọ òru kan tán sanwó oṣù fíìsì wọn wọn mẹ́wàá àwọn èèyàn ẹ̀tọ́ sanwó méjì wa ẹ̀tọ́ sanwó ẹ̀yọ kan kọ́dà ẹ̀tọ́ sanwó márùn wa sẹ́ẹ̀rì ìdíjú àwọn ibi àbá ẹ̀kú bí ètò ẹ̀kọ́ bí ó ṣe jẹ́ná ẹ̀kún lọ́wọ́ ọlọ́run san yín lẹ́sàn rẹ̀. ọ̀dà empowerment jama kí mo pè é jama kí mo pè é aláwùjọ káwùjọ tẹ ẹ bá wà bóò làwọn èèyàn ó ṣe ní tí wọ́n máa ṣe tí màá ń ṣàwọn ètò jẹ́ ẹ̀mú wọn tí ó fi rọrùn. jẹ̀wọ́n ṣe ń ọ̀rọ̀ mi ẹ̀rí pé ní ìsìnká ní ẹjọ́ náà sọ pé èmi ò lówó lọ́dọ̀ ìdílé daniel mpawa àwa mẹ́wàá wa kóra wa jọ àwa ẹ̀ǹbàwọ̀ ẹ̀yìn kan ẹjọ́ nínú àwọn tó máa jẹ́ àbẹ̀wò lọ́rùn ogun mà minus kéwì minus one ìwọ tó bá wá ẹ̀ǹbàwọ̀ àbẹ̀wò ọlọ́run mọ́tì ọjà sí pé ọmọ àyọ́mọ ìṣẹ̀lẹ̀ rí ni ọ́ ọkọ̀ ibi hundred thousand ẹmọ tí ọkọ̀ fi ọlọ́wà bàbá twenty five thousand. ìwọ náà gbàdúrà máa ń wo ọ̀rọ̀ rẹ̀ ká bàbá twenty five o ìmọ̀ bàbá one thousand five hundred tó wọ̀. ṣé ẹ wá rí gbogbo àwọn tí mo sọ ìtọ́jú ọlọ́dún mi tó inú rẹ̀ tó sọ bí nǹkan márùn-ún kéékèèké kan àwọn ọ̀nà wo lálé gbà wọ́n jẹ́ pé àwọn nǹkan yẹ káwọn àrùn jùlọ máa ṣe láwùjọ láàrin ara wa tí ó ṣòpa láàánú yóò ṣòpa ń fi ìfẹ́ bára wa lò yóò jẹ́ káwùjọ mùsùlùmí ká máa fọ́nṣàn yóò jẹ́ kó sí ọmọ ẹ̀dágbére kò ní jẹ́ kí àmísọ́ọ̀kì hypertension ọmọ ọlọ́kọ̀lá àwùjọ látara ìrònú depression ó di nǹkan ìgbàgbé ọlọ́ǹgá sílé tó rọrùn. Àmẹ́bí wa mọ́ sọ̀sọ́lá ti ṣàlàyé o àwa la àtẹ̀lé o. ẹ̀jẹ̀ sáré wo alákọ̀ọ́kọ́ àsọdàkọ̀ kí ló alákọ̀ọ́kọ́ jẹ́ wọn. agbọ́dọ̀ lè àánú ìwọ lọ sí sàkáwọ̀ ṣùgbọ́n ó rọ̀ ọlọ́run kó lórí twenty thousand. àìmọye àwọn ọmọ àti lẹ́yìn owó ara tó mílíkì náà nìyẹn ẹni tá a rẹ̀ àwọn tí wọ́n tọ́jọ́ pé wọ́n fẹ́ tọ́jú èlé ìwòsàn ìdí ọmọ tí ò jọ lọ eighty thousand ah eighty thousand common eighty thousand àtẹ́ni mo pè ní common àtẹ̀bí mílíọ̀nù ní lọ́dọ̀ ẹlòmíì wà láì mọ ọmọ cases méjì kan ó fi méjì lọ́mọ méjì kan bẹ̀tọ́ wá sí mi lórí ah ẹ̀rọ ọlọ́run bá mi pé ẹ́ àtàwọn èèyàn sọ́fà obìnrin kan ládùúgbò kan bá dé lọ sútù kan fi ìbẹ̀ dá wà láì ó bímọ gbogbo ẹ̀ bá bọ́kọ̀ tó sálọ ìjọba sálọ sálọ pàkẹ́tọ̀ tó sùn àtúntò sí wọ́n bá kí ìyàwó sínú kọ̀ọ̀kan pé sálọ wọ́n ti sọ pé kò lè lọ owó wá ọlọ́run bí ọjọ́ mẹ́wàá lọ náà ti àtọ́lá pé mi lọ́dún tí sọ gbogbo ojú ọ̀sán náà bí one forty thousand a ah, one forty lọ́kọ̀ tàbí báwọn ọmọ ìyá kọ́ ọ̀kan sọ̀rọ̀ ní alẹ́ nìkan sí lẹ́yìn kò pé wákàtí mẹ́rin márùn-ún alẹ́ àti rówó rẹ̀ bọ́kẹ̀ pọ́mọ ìyá mi ọ̀yá pápọ̀kadà pé àti lọ rẹ̀ abábà sanwó àbúkówó tọ́sẹ̀ kò pé kọ́ lọ sọ́ra oògùn kó bẹ̀rẹ̀ oúnjẹ obìnrin yẹn kú ẹkùn ọmọ lẹ́gbẹ́ o lẹ́gbẹ́ o ẹ̀yin náà rí mọ́ ní á ìdíkẹ́ bẹ̀rẹ̀ máa sọ̀kún torí wá ń fọ kò lè lọ lé súnà ọmọ wò ló dé àwa ọkọ̀ tó gbà lọ ọkọ̀ lọ́wọ́ yàwó délé ọkọ̀ bá wá lé jọ́kì ìlú tí wọ́n sọ fẹ́ ní òwúlẹ̀ ẹ̀kan ló dé ẹ ṣé ní ọmọ ẹ̀yìn ó lè bá nira pàdé ilé bọ́kọ̀ tẹ́lẹ̀ òun tó tó lè lọ ìjàmọ́ nínú owó tá a fún kọ́ sáré kọ́ra mẹ́mọ̀ bẹ́ kó sì fọkàn ẹ̀rí ọkàn wa ní jọ́ gbádùn mi wà láì ìfọ́n àforí ìlú òpè náà ìyá máa ṣe dáadáa sí ẹ̀rù ọmọ wa pàṣẹ àbójú pọ́ǹtì oúnjẹ yìí tọ́wọ́ òun mẹ́mọ̀ fọ́wọ́ òṣèkí ni òun ilé ọ̀yẹ́ kó ń ṣe wàhálà kí ọwọ́ tó ní one forty thousand ẹ má bu òun náà ó láti ilé àtọ̀ lòun kó lòun ti fẹ́ rí fámìlì òun gan wọn à lówó lọ. mo tún mọ̀ nǹkan náà nígbà kan lọ́kẹ́ tí wàá láti lé bọ́ọ̀ sí ọmọ yàrá kan lọ sọ́sùn sí láyé kristian ọ̀sùtù nìyẹn. a mo sáré báwọn yàtọ̀ kan náà sọ̀rọ̀ àrùn yẹrẹ àtọ̀lọ̀ ọ̀bẹ náà àbá sanwó ìyá ìyàwó tó wò ti dàrú gbọdọ̀ kí màmá gẹ́gẹ́ tó ní ìdí àánú ẹ̀yin mò ń sọ yìí àwọn kéésìsì pọ̀ sí ni wọ́n sọkún àkàlẹ́jọ ní gbogbo eléyìí láàrin ara wa a níbi àsọ̀dà kan àwọn ọ̀rẹ́ àti inú wa one thousand twenty thousand fáwọn tá a bá fẹ́ lò fún lásìkò tán fáwọn tá a bá fẹ́ ṣe kí ni ọ̀sẹ̀kọ̀ ọ̀mọ̀yá wa tẹ̀lé fẹ́ àbálẹ̀ àbá ìwọ́wọ́ àdókè èlò lórí ìdí seven fifty thousand kí ló fi máa ṣe yóò fi lọ́ máa ra gàrí àtòkọ́ abárèzì ẹ̀fọn kò ní ìdíkà sọ àwọn tó tó donate àwọn ọmọ ìyá wa àti lẹ́tọ̀ọ́ ìfọ̀ ṣé wọ́n nígbà tí ọmọ lẹ́tọ̀ọ́ kẹ́ ẹ̀mí yẹ pẹ́lẹ́ máa wà bẹ́ẹ̀ gbà mí tọ́ba dà ní kàwé yọ ní kọ́ fún wa ipa àti níbi àwọn ọmọ àṣàfà Islamic Islamic foundation wọ́n ti di pé foundation rẹ̀ ni ẹ̀yin náà wá gbọ́dọ̀ máa ṣó ẹ́fídẹ́ǹsì fọwọ́ báwọn èèyàn dá tọ́ba àti báwọn ọmọ ìyá bá gbáwọn èèyàn mílíọ̀nù lórí Facebook

ẹ̀tún sọ àwọn àbáà ti fọ́n ní 140 o wọ́n lọ́wọ́ yẹn tó lé 35 wọ́n tó kò fún mi láwọn náà bí sẹ́láìsì ní ẹṣẹ́ o ẹ̀yìn náà ní mọ́ dààmú o ìyá ó jẹ́ pé wọ́n náà fi lè pán ara rẹ̀ jẹ́mọ́ tó clear bí clear ẹlẹ́kejì àzàkà kí mo nínú àwọn sọ́dà ọ̀tú lèlò sàkàrà àlùmọ̀sàkè ara ń tà lérò sàkà náà fún alẹ́sàn gbèsè àwọn tó jẹ gbèsè àwọn gáàrí mìíràn ẹ lò fún wọn àwọn olùsì àwọn afúgbàgbọrẹ àwọn táyé nira fún gbogbo ẹ̀yin tẹ́ wá fẹ́ yọ sàkà ẹ má sọ sàkà dowó ìlú àtowó máa jù ẹ jẹ́ ká ní pọ́jẹ́ẹ̀tì fún sàkà táwọn tẹ́gbẹ́ táwọn ẹgbẹ́ àwa ní olùsì one million ní ọ̀yọ́ ṣe ìkìlì twenty twenty five twenty ẹ̀ kẹ́sì dé báyìí bíi two hundred the next five ten years àwọn two hundred ní èrò tó jọ ìzàká payers àwọn tí wọ́n máa sanwó zàká ẹlẹ́kẹta àlọ́wàkùfù yàrá tí mo pè é wákùfù tọ́pìkì ní ìtọ́nù endowment agbọ́dọ̀ ní èyí tó máa bá bẹ́ẹ̀ di ọ̀là fún ẹ gbọ́dọ̀ láwọn project kàpé eléyìí gbogbo owó tó bá ń wá lórí ẹ̀ ká máa lò fún plan ẹni ń fílà bẹ̀rẹ̀ ẹ̀yìn bàbá bàbá lọ sí àrùn ẹ̀ ra ohun òtẹ́ẹ̀lì kan tó súnmọ́ káàbà wà kùtù gbogbo owó bẹ́ẹ̀ bá san bẹ́ẹ̀ fi gba òtẹ́ẹ̀lì wọn nà fún ìsìlámù ẹ̀yìn náà lè ṣe bẹ́ẹ̀ pé mọ kọ́ òtẹ́ẹ̀lì ok ọlọ́pàá onímọ̀ wà ìsìlámù wà lóṣù yẹ́sọ̀ lóṣù ìmọ̀nà aláyẹ̀dẹ́ ọwọ́ àlọ́nà òkè ń bì yẹ́sọ̀ lóṣù kẹ́nìkan kọ́ ẹ̀rọ gbogbo owó tẹ ẹ bá rí lórí hòtẹ́ẹ̀lì lẹ́yìn pé ẹ ṣe nǹkan kan èyí bá kù ẹ máa ná fún tọ́lọ́ àwọn àdìgbé lọ́dún ìnáwó one point seven million tó fẹ́ẹ̀dì wu àwọn lórí tó sọ kúrò kan wá ní wákùfù bí hundred pé n wọlé ń bẹ̀ lọ́dọọdún tó two hundred million olùsídẹ́kù ó lè fẹ́yẹ̀ ó sì lè mọ́ fẹ́yẹ̀ kódà mọ́sálásí kan ní problem ẹ lè rogún ọlọ́sà sànú wa ara àwọn nǹkan tá a máa ṣe òun nìyẹn alimobadarọ́tù alifaridiya alimobadarọ́tù individual individuals ìwà náà àwa náà ní àwọn tá a máa tù síwájú irú ẹ̀ ní sàádé tá a lọ́pàá lè dùn léwu sọ̀rọ̀ pé yòókè tá a fẹ́ kọ̀ lọ sí òun nìkan ló ṣe èmi nìkan náà lè rò pé ah, àpamọ́ wa yìí báwọn ní ìjọ kọjá two fifty thousand kí ni wọ́n ń tà èmi náà gbé ìwọ̀n kalẹ̀ lẹ́nì kọ̀ọ̀kan wa náà ká ní àwọn nǹkan bá máa dá ṣe tí ó máa jẹ́ kí Islam kọ́ máa lo òkè yóò sì jẹ́ ká rí pé ojúṣe wa à ń ṣe àdánwò gan máa kúrò ní àwùjọ ìyẹn nìkan kọ́kọ́ jama nínú àwọn nǹkan ní ìta tó lè ṣe gan àwọn tá a bá ń ẹ̀bà wà báwọn tá à ń náwó lé lórí a lè máa ṣe sẹ́mínà conference fún wa táàmù mọ́nítọ̀ wọn bó lè yan bí ń ṣe irú iṣẹ́ wo náà lè ṣe bó la ṣe lówó táàbì máa tó àwọn mùsùlùmí sọ́nà fún tá a bá sì wọ́n bá díẹ̀ nígbà ń sọ yìí àwùjọ wa ó ṣe kéde o yóò dà á bẹ̀ bí bẹ́ẹ̀ sì wá lọ sí òkè. Okay àwọn èèyàn àti pé mùsùlùmí ẹni rẹ̀ ni wá. àfọ́ aláwọ̀ màṣàrí ìkẹ̀ríyà náà kọ́ àwọn charitable project bíi kágbẹ́ kànga kágbẹ́ bọ́ọ̀rù kakọ́lí sẹ́gun tí wọ́n sọ ọ́ dàbí ẹgbẹ́ yàtọ̀ sí ìrìn àná sí ìdè owó fẹ́ kọ́tọ́rù kuwaitu malaysia bí ẹgbẹ́ nàìjíríà àwọn èyí ṣe àbàwọn kọ̀ọ̀kan díẹ̀ sáré ìdè ọlọ́ jama ẹ máa gbọ́ mi ọmọ ìyá wa kan bẹ ọba tí kọ́ ní oko délé ẹ̀ ọlọ́run máa ń ṣe ní kí ilé pin ẹ̀mí fún ìjàmbá ìwọ́n tó bá ẹ̀sẹ̀ tó délé nǹkan máa ń fẹ́ táìsì pé àfẹ́fájá sí pé owó ló di mówó ẹgbẹ́ pé jọ blọọkù márùn-ún yọ mẹ́ẹ̀kì méjì téèyàn bá kó délé nẹ́tíwọ́ọ̀kì máa fẹ́ fẹ́ o ọ̀rẹ́ wa wá ní ìdí kàǹtà wáyé náà ní ìjẹ́ kàǹtà torí náà ẹja dájú ọba ìwọ́n bá bá a sọ yìí ẹjẹ́ kẹ̀ǹgà ìfọ́nkọ́lá ẹ̀kọ́ ṣọ́ọ̀bù ẹsẹ̀ títì ẹsẹ̀ gbogbo nǹkan dáadáa àwùjọ ọmọ ẹlò òkè ọlọ́dẹ agbórílẹ̀ òṣùwọ̀n àwọn ọmọ àmì aṣáájú àwọn ọmọ ilá ìlàsì ìsàláwà lẹ́kọ̀ọ́